الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ولما ọba wa ó sì ń ṣe àlàyé àwọn ahlul kitab ìyẹn àwọn yahood àti àwọn nasara ẹ̀rọ jẹ́ ká ṣe alukur'ani gbọ́yé àsìkò tó alukur'ani pè wọ́n ní ahlul kitab kìí ṣe kọ́nà ń pọ́n wọn lé o kìí kí wọ́n pọ́n wọn lé rárá ṣùgbọ́n ìpanilẹ́kùn ni tọ́jọ́ ìyín ní lọ́nà wo wípé ẹ̀yin èèyàn wọ̀nyí tó ń ti pé afúnyín ní tíra nínú àwọn èyí tá a ti ṣe àlàyé fínífíní kí ni ìwọ ọlọ́run lórí yín báwo ló sì ṣe yẹ kẹ́ pé ìwọ yìí ṣùgbọ́n kàkà kẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba nínú ẹ̀ títàpalẹ̀ tàpasì eléyìí. wọ́n pè ní tabkit wẹtẹhẹkọmi wọlẹsitẹhẹzà ìpanilẹ́kún ìfinisẹ ẹ̀yẹ ni torí rẹ̀ wọ́n nìkan ní ọ̀kan nínú àwọn ahlil kitab wọ́n ń sọjìká wọ́n ń kò ọhún kò túmọ̀ sí pé ìyẹn ni pé ìyà tí ó jẹ̀wọ́ bàbá ni tíra rí tá a fún wa ní tíra ọlọ́run bá ti sàlàyé fún wa ìdí tó ń fi làánà àwọn Yahud àwọn Júù tí ìbínú ọlọ́run bá fi sọ̀kalẹ̀ lé wọn lórí ọlọ́run dákun má jẹ́ kí ìbínú rẹ kó sọ̀ lé wa lórí o ọlọ́run fún wa ní àlàyé yékéyéké nípa àdítọ́fà. wọn fi làánà wọn. alhamdulillah ọlọ́run ṣe àlàyé fún wa yékéyéké nípa àwọn sábàbí tó gborí ara wọn tó fa ìbínú ọlọ́run fún wa tó sì fa làánà rẹ̀ lé wọn lórí orí àwọn sábàbí yìí náà la sì wà. Si báwa bá gbàgbé àṣàlàyé bọ́lọ̀ ń ṣe pé ọ̀kan nínú àwọn sábàbí òun náà ni yíyẹ tí wọ́n yẹ májẹ̀mú tí wọ́n bọ́lọ̀ ní ọlọ́run bá wọn dá májẹ̀mú pé wọ́n ò sìn ọlọ́run wọn ò ní ṣẹbọ sí wọn máa tẹ̀lé ànábì Musa aleyhi wọn ò ní yapa sí i wọn á di Tawrata mú lọ́wọ́ méjèèjì. khudhu ma ataynakum bi quwwa ẹ̀dín tá a fún yín mú pẹ̀lú agbára wọ́n yẹ gbogbo májẹ̀mú yìí wọ́n tún wá sa ìgbàgbọ́ sábàbí mi nù sáwọn àmì ọlọ́run tó lọ ń sọ̀kalẹ̀ ẹ wọ àwọn àmì ńláńlá tó lọ ní ànábì Musa wá kàkà kí wọ́n gbọ́ wọ́n gbàgbọ́ agídí náà ní sáá agídí ní sáá bẹ́ẹ̀ nínú àwọn sábàbí tí wọ́n fi lẹ́tọ̀ọ́ síbi inú ọlọ́run àti làánà rẹ̀ òun náà ní pípa tí wọ́n ṣe púpọ̀ àwọn ànábì ọlọ́run lọ́nà àìtọ́ àti sísọ tí wọ́n máa ń sọ pé ìbìbò ló ń bẹ lórí ọkàn wa ló mú wa mọ́ gbọ́ ìlanilọ́yẹ̀ tẹ́ ń la wa lọ́yẹ̀ ojú ọ̀nà tẹ́ ń pè wá lọ ó mú wa mọ́ gbọ́ ní gbígbọ́ tẹni tí ó gbà torí ibi tọ́rọ̀ gbà wọnú ọkàn lọ́dọ̀ tiwa dídí lọ́wọ́ ọlọ́run sì ní kò rí bẹ́ẹ̀ o níṣẹ́ ni ọlọ́run ọba wa òun gan gan gan gan òun ló di ọkàn wọn pa tí ò ní jẹ́ kí wọ́n gbọ́rọ̀ kí wọ́n fi ṣàǹfààní ìdí ni wípé òfin ọlọ́run ti dúró lórí pé al-jazā'u min jinsil 'amal ẹ̀san tọ́lọ̀ máa ń san kálukú bí iṣẹ́ tó bá ṣe náà ni man jā'a bil-hasanati falahu ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها ẹnì kẹ́ni tó bá fi lè ṣe dáadáa ọlọ́run ọba ni á san ní àdìpẹ̀lẹ̀ irú rẹ̀ mẹ́wàá ṣùgbọ́n o ẹni tó bá pẹ́ àìdá ló ń bá ṣe ẹ̀sìn ẹyọ kan náà lásán lórí àìdá kan ìkẹ́ ọlọ́run ọba wa pọ̀ àánú rẹ̀ pọ̀ tó o bá ṣe dáadáa kan àdìpẹ̀lẹ̀ mẹ́wàá ṣùgbọ́n nígbà tó o bá ṣe àìdá kan àìdá kan náà wọ́n kọ́ lẹ̀ fún subhanallah ó túmọ̀ sí pé yóò jẹ́ kí o láǹfààní àti gbọ́ọ̀rọ̀ ọlọ́run ọba yé wípé innal hasanati yulhibna sayyi'at àwọn dáadáa ṣíṣe wọn a máa ti àìdáadáa nù báwo ni òsè ní jẹ́ dáadáa kan ẹ̀san dáadáa mẹ́wàá àìdáa kan ẹ̀san àìdáa ẹyọ kan ó túmọ̀ sí pé tí wọ́n bá tẹpẹlẹ mọ́ dáadáa ṣíṣe lẹ́yìn àìdáa ọlọ́run ọmọ ìfúbọ̀ ti aburú àìdáǹdànù wa atbi'i sayyi'ata alhasanata tamhuha bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ máa ṣe dáadáa máa ṣe dáadáa lẹ́yìn gbogbo aburú tó o bá ṣe torí ṣíṣe dáadáa lẹ́yìn aburú a máa pa aburú rẹ bí ẹni pé yòó tiẹ̀ ṣe ni torí ẹ ọlọ́run san wọ́n bí ìwà wọn ti ṣe rí nínú sábàbí. No eléyìí tí ó tún mú kí ọlọ́run ọba bínú sí wọn kọ́ lánàá wọn ibi tá a dúró sí lánàá ọlọ́run ni wa bi kufrihim wa qawlihim ala Maryam buhtanan azima nínú tó fa ìbínú ọlọ́run lé àwọn júù lórí nínú tó sọ wọn dẹni ẹ̀kọ́ ẹni tá a gbé jìnnà síkẹ́ ọlọ́run. òun náà ni wọ̀bì kufurihim àìgbàgbọ́ wọn wọ́n sa ìgbàgbọ́ sọ́lọ́ wọ́n kọ̀ láti gbọ́ ọlọ́run wọn bá gbọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n bá jáde sáwọn èèyàn àwọn nìkan náà ní máa ríra wọn gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo gbogbo èèyàn yòókù wọ́n á máa pè wọ́n ló kọ́ pálá ìgbàgbọ́ lẹ́yìn fún ètò ẹ̀pẹ́nu sọ̀rọ̀ wọn àmọ́ pé yẹn aláìgbàgbọ́ gbogbo wọn yìí àwọn sì ṣàìgbàgbọ́ sọ́lọ̀ sọ́lọ̀ kúkú mọ gbogbo adúrà wa lọ wọ́n ṣàìgbàgbọ́ wọ́n gba wọ́n gba Musa gbọ́ alayhi salamu Moses wọ́n gbà gbọ́ wọ́n gba ìwé tọ́lọ̀ wọn bá fún Moses àtàwòrátà wọ́n gbà gbọ́ bó tilẹ̀ jẹ́ wípé kọ́ ọ̀rọ̀rùn kọ̀ọ̀rọ̀ gbọ́ kí wọ́n tó gba nǹkan púpọ̀ gbọ́ nínú tó wá nínú àwọn àtìrà yìí ṣùgbọ́n lákòópọ̀ á rí i pé wọ́n sá gba Musa gbọ́ wọ́n sì gba tírà rẹ̀ gbọ́ ṣùgbọ́n kàkà kí wọ́n gba Ìsá gbọ́ Ìsá Jésù aleyhi salam ọ̀rọ̀ ọlọ́run kó máa bá ẹni tó dé lẹ́yìn Mósèsì kàkà kí àwọn Júù kí wọ́n gba jésù gbọ́ wọ́n ṣàì gbàgbọ́ sí i wọ́n làwọn ò lè gbàgbọ́ báwo làwọn ti ṣe fẹ́ gbàgbọ́ ẹni tó ṣe wípé ọ̀nà zina ọ̀nà àgbèrè ni wọ́n gbà bí ṣe é gbọ́ nípa ànábì kan tọ́gbọ́nà zina wáyé bírí ìdí nu táwọn ò fi lè gba jésù gbọ́ àwọn júù nù àwọn aláwọn ò lè gbàgbọ́ wọ́n ṣàì gbàgbọ́ sí i láti ijọ́ tí wọ́n ti bí jésù ẹni jésù ló ti lọ́tà ló ti lọ́tà àwọn ajú àwọn lọ́tà rẹ̀ wọ́n mú lọ́tà wọ́n sì dìtẹ̀ sí láti ijọ́ tí wọ́n ti bí títí lérò tiwọn àwọn fi bá débi pípa. wọn ọ̀dẹ̀ lẹ́yìn rẹ̀ láti jọ wọn ti bí títí tó fi di pé lérò wọn àwọn pa wàbí kufrihim wọn sa ìgbàgbọ́ sa nàbì Isa aleyhi salam bọ́ọ̀ bá gbàgbé báyà àti sàlàyé wípé alukófòrò bí rasulin kófòrò bí rusuli kullihim ìsà ìgbàgbọ́ sọ́kan nínú àwọn ìránṣẹ́ ọlọ́run ìsà ìgbàgbọ́ sí gbogbo ìránṣẹ́ ọlọ́run torí ẹ̀ ìgbà tí wọ́n gba Moses gbọ́ tí wọ́n sà ìgbàgbọ́ sí Jésù wọ́n tara bẹ́ẹ̀ dẹni tí ò tún gba Moses gan gbọ́ àbí òye wa nígbà tí wọ́n ti gbẹ nìkan gbọ́ tí wọ́n gbẹ nìkan gbọ́ ó padà dà wọn lórí pé èyí tẹ́ ẹ lẹ gbàgbọ́ nǹkan kọ́ ẹ gbàgbọ́. torí la nufarriqu bayna ahadin min rusulihi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àwọn mùsùlùmí àwa kì ṣe ìyapa o láàrin ẹnìkan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run gbogbo wọn lòjíṣẹ́ ọlọ gbogbo wọn ni ránṣẹ́ Ọlọ́run àní sọ pé ẹnìkan la gba tiẹ̀ ẹnìkan lọ́ta kí ló ṣe fún wa táàfin pa àgbà tiẹ̀. على مريم بهتانا عظيما nínú sábàbí tó tún fa ìbínú ọlọ́run lé àwọn Júù lórí òun náà ni ìdúró ńlá ìdúró ńlá eléyìí tí wọ́n pa mọ́ Maryamul Batul Maryama aláìmàbàjẹ́ tí ò ṣe ìbàjẹ́ rí Maryama al tó ń bẹ pẹ̀lú ìbálẹ̀ rẹ̀ Maryama tí kìí ṣe oníbàjẹ́ tí kìí ṣe alágbèrè nínú tó fa orí ibú fáwọn jù tó fa ìbínú ọlọ́run lórí wọn òun náà ni rọ́ tí wọ́n pa mọ́ mọ̀ríyàmà ìyá jésù tí wọ́n ń pè mẹ́rí irọ́ tí wọ́n pa mọ́ wípé àgbèrè ló ṣe àbí báwo ń bolẹ̀ ti gbọ́ rí obìnrin tí ọlọ́kọ lóyún nbọlọ àgbà wọkùn rẹ̀ tí èyí bá ṣàgbèrè báyìí làwọn Júù ẹni wọ́n ń ba Màríyámà jẹ́ ẹni wọ́n ń sọ àìdá nípa rẹ̀ wọ́n ní ya ukhta Haruna ma kana abuki imra'a wa ma kanat ummuki baghiya ọmọ ya Haruna bàbá rẹ kìí ṣẹni bú táàbà pé látinú ló ti jájẹ ńgbà tí bàbá yóò ń regbè báwo lọmọ òsè ní yóò ń ranù wọn ní bàbá rẹ sọ ń ranù ẹni rẹ la mọ̀ sí àwọn ọ̀tá ganu wọn tún jẹ́rìí òdodo fún bàbá rẹ. wàmà kanat ọmọkè bọ̀ọ̀yà ìyá rẹ sì ṣalágbèrè ó ní wọ́n ti wá rí i he bolo ti rí gbégun wọ́ tó fi jẹ́ wípé zina lọ lọ ṣe kótó dípò bímọ abitala so igi ẹ fún njó lọ wáyé àǹfààní bẹ́ńbì púpọ̀ nípa pé ìmọ̀ bó ṣe jẹ́ kò túmọ̀ sí pé gbogbo ìgbà náà ni ọ̀dà o ìmọ̀ bó ti ṣe wá kò túmọ̀ sí pé ní gbogbo ìgbà ọ̀nà tó gbà wá ó burú nítorí pé àìmà kò túmọ̀ sí pa àmà adamul ilmi laysa ilman àìmà kò túmọ̀ sí pa àmà ẹ̀yin ọmọ ibi tó ti gbọ́ ọmọ wa ẹ̀ ń ti ń fẹ̀sùn kàn án ṣùgbọ́n ìwà tó ti pọ́ ọmọ ti sọ fún ìyá rẹ̀ ní kété tó bíi wípé fa imma tarayinna minal bashari ahadan. فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا أي باما ẹnìkan pàdé rẹ wọn á bi ọ́ léèrè ńbolo ti rọma bó o lọmọ jẹ ta ló ní má dá wọn lóhùn bó o ti ṣèlérí àwẹ̀ ọ̀rọ̀ fọlọ bó o ní sọ̀rọ̀ lónìí ọ̀ ń gbá àwẹ̀ ọ̀rọ̀ ìǹsì ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lónìí kàkà kọ́ sọ̀rọ̀ lọ́ba náwó sí ó ní ẹ bá sọ̀rọ̀ wọ́n ní torí tiẹ̀ ọ̀ bá pé tiwọ́ ọ̀ dàrú báwo ni irú ọmọ polówó yìí ó ṣe sọ̀rọ̀ ọmọ tí ń bẹ lórí ìtẹ́ ṣùgbọ́n anabi Isa ọmọ Maryam ọ̀dà wọn lóhùn qala inni abdullah subhanallah àkọ́kọ́ ní ọkọ sọnù ọlẹ́rú ọlọ́ọ̀ni mi ọlọ́ọ̀ni tó ti mà pé àwọn kan ń bọ̀ wá parọ́ ọpọlọ ni àwọn kan ń bọ̀ wá parọ́ pé ọmọ ọlọ́ọ̀ni àwọn kan ń bọ̀ wá parọ́ pé mẹ́ta lọ́kan ní fọlọ́ọ̀n àkọ́kọ́ ní tí Jésù sọ ń gbọ́ yẹn ọlọ́run ọba tí kìí purọ́ ọlọ́run ọba tó ṣe pé ọ̀rọ̀ ò lè jódodo ju tiẹ̀ lọ ló ń bá wa sọ̀rọ̀ ikọ̀ tẹ́ etí inú rẹ̀ àti tòde torí di eléyìí báyìí ó ní ẹrú ọlọ́run ọba ni mí آتاني الكتاب وجعلني نبيا ọlọ́wọ́n bó fún mi ní tíra tí màá mú wá báyìí bọ́ọ̀ bá máa ti ń jẹ́ tíra ìwé nìyẹn ọlọ́wọ́n bá fún mi níwèé tí màá mú wá fún yín ẹ̀sìn morúkọ ìwé náà tọ́rọ́ lọ́wọ́n bá ti fún un náà ní al-injil tí wọ́n ń pè ní bíbélì waja'alani nabiyya yóò sì sẹmi lánàbì rẹ yóò sẹmi lọ́kàn nínú àwọn aránṣẹ́ rẹ subhanallah bírò ẹ bá ṣẹlẹ̀ wájú tún ẹ túlẹ̀ abẹ ní túlẹ̀ pé abàmì ọmọ lélẹ yìí ó tún fi kún ó ní wa awsani bis-salati waz-zakah ọlọ́run tó pa mí kí n máa gbé irun dúró allah allah ọ̀pọ̀ àmì láṣẹ kí n máa gbé irun dúró ìwọ tó lọ́n tẹ̀lé jésù ṣé wọ́n ń kírun jésù ló ń sọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ òdodo tí irọ́ ò lè wọnú ẹ̀ lélẹ́yìn à ń bọ̀ wá orí matthew àti john àti marcus kó lè bá a mọ̀ pé irọ́ kúnú ẹ̀ àwọn ọ̀rọ̀ tó takora wọn ò níyẹnú ẹ̀ àmọ́ alukur'an ìbàjẹ́ ò lè gba iwájú wọbẹ̀ kò sì lè gbẹ̀yìn wọbẹ̀ ọlọ́run pa mí láṣẹ kí n máa kírun ó sì tún pa mí láṣẹ kí n máa yọ zaka ṣé zaka lẹ́yìn yọ níjó ní dá mẹ́wàá di zaka pé kínni níbo lọ́wọ́ àánú bíbélì pé ẹ̀yọ̀ dá kò sí inú fabrication ni inú fabrication ni tọ́ irọ́ tí wọ́n pa mọ́ Maryama ibn Abbas radiyallahu anhuma ó ní wa qawlihim ala Maryama buhtanan azima ay annahum ramaw ha bizina ìyẹn ni pé wọ́n zina máa.

rahimahullah wọ́n ní fa'alayhim la'ainullahil mutatabi'a ila yawmil qiyamah làánà ọlọ́run tí ò ní já kọ́ máa jẹ́ tàwọn jù díjọ́ gbẹ̀ndà al-qiyamah ah islam dáa pọ̀ islam kì í sábòsí kì í sábòsí bí nǹkan bá ṣe jẹ́ ní máa sọ àwọn jù wọ́n purọ́ má Màríyámà wọn lọ ṣe zina pé zina ló fi bímọ rẹ̀ irọ́ ni eléyìí jẹ́ sábàbí kan nínú àwọn sábàbí tí Ọlọ́run ọba tó fi bínú sí wọn tó fi làánà wọn wa qawlihim bákan náà àti sísọ tí wọ́n sọ yìí pé inna qatalna al-masiha Isa ibn nínú tó tún fa làánà fún wa. tó fa ìbínú ọlọ́run fún wa òun náà ní sísọ tí wọ́n ń sọ páwọn pa àlìyẹ̀sọ́ọ̀ àlìyẹ̀sọ́ọ̀ ẹni ìbùkún jésù ìsà bẹ́ni mọ́ríyàm ìsà ọmọ mọ́ríyàmà sísọ tí wọ́n ń sọ páwọn pa eléyìí gan ọ̀nbẹ́nu sábàbí tọ́lọ́ ń fi bínú sí wọn ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ o sísọ tí wọ́n ń sọ páwọn pa. Ele, ọ̀nbẹ nínú sábàbí tọ́lọ́wọ́n bá fi bínú sí wọn báwo ni wọ́n ṣe pa lódodo tí wọ́n sì sọ pé àwọn pa tí wọ́n á ṣe sábàbí ìbínú ntí ó bá jẹ́ sábàbí ìbínú tó bá jẹ́ pé wọ́n pa lódodo lọ́lọ́wọ́n bá ọba sọ pé wa qatlihim Isa ibn Maryam rasulallah pípa tí wọ́n pa Isa ọmọ Maryam òjíṣẹ́ Ọlọ́run ọ̀nbẹ sábàbí tá a fi bínú sí wọn ẹ̀sà kí ẹ̀sà alukurani gbogbo ara fi kanú alukurani onítùmá ntọ́lọ̀ fi bínú sí wọn níbí ọlọ́run ti sọ pé wọn ò rí pa ọ ọwọ́ sísọ tá ń fẹnu purọ́ sọ pé àwa pa Ìsá almasihu ẹni ìbùkún Ìsá bẹ́ni Maryam wa qawlihim inna qatalna almasiha Ìsá bẹ́na àti sísọ tí wọ́n ń sọ wípé àwa pa aliyasuwa almasihu ẹni ìbùkún Ìsá ọmọ mọ̀rìyàmà tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run sísọ tí wọ́n ń sọ pé àwọn pààrùn ó túmọ̀ sí pé wọn ò sì pa lódodo ọ̀wọ́ pípurọ́ sọ pé apá lọ́lọ́run ọba tún fi bínú sí wọn ló fi làánà wọn báwo wá ní làánà yóò ṣe tó tó bá ṣe pé wọ́n pa lódodo wọ́n tún wá ní ẹni tá a pa òní Ìsá ibn Maryama wọ́n tún wá ní Rasulullah tí ń pera rẹ̀ lójíṣẹ́ ọlọ́run ìyẹn kí tó ń tipọ́ jójíṣẹ́ ọlọ́run ọlọ́run ò rí gbàálẹ̀ ìfinisẹ́ yẹ̀yẹ́ nù sísọ tí wọ́n ń sọ wípé apá Ìsá ọmọ Màríyámà tí ń kójíṣẹ́ ọlọ́run ló ń apágbé bọ́bá jẹ́ kójíṣẹ́ ọlọ́run ni bóò làbá ṣe rí pa ọ̀wé tí wọ́n sọ tó ń ti pé wọn ò rí pa ọlọ́run ọba ti torí rẹ̀ bínú sí wọn ọlọ́run làánà wọn eléyìí ṣe déédéé pẹ̀lú táwọn ọ̀sẹ̀bọ ní Mẹ́kà tí wọ́n sọ sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì ń pè wọn sẹ́sìn Islam ó ń pè wọn lọ sídìí kí wọ́n pa àwọn òsàtì wọ́n máa sìn Ọlọ́run ọba lónìí kan àwọn kọ̀ wọn ò fẹ́ fi òòṣà bíbọ sílẹ̀ wọ́n wá ń sọ fún ànábì sallallahu alayhi wa sallam ní ẹni tí ń fìyàn ṣe yẹ̀yẹ́ ẹni tí ń pè yẹn jà pé tó bá pò dodo òjíṣẹ́ Ọlọ́run bá ní ọ ebu la fẹ́ bu ọ yìí ṣe ń tọ́ba sí abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ náà láyè sí pé òun pè yàn lọ sí dẹ́sìn ọlọ́run àbí orí rẹ̀ dàrú tó ń pè yàn lọ sí dẹ́sìn ọlọ́run orí rẹ̀ dàrú bẹ́ẹ̀ làwọn ọ̀tá ọlọ́run mà tọ̀ wọ́n ní yà ayyuhal ladhi nuzzila alayhi dhikru innaka lamajnun ìwọ tó ń pọ́ lọ́n sọ alukur'an kalẹ̀ fún ọ ọ dájú pé wèrè ni ọ subhanallah ẹ wo nǹkan mẹ́fà irú rẹ̀ gángan lọ́rọ̀ àwọn yahudi náà bì wípé apá isa ọmọ mariama tó lòdì sí ọlọ́run ló ń apá ọwọ́ sísọ tí wọ́n ń sọ lọ́rùn fi làánà wọn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn kòfàrù kureish tí wọ́n ní wọ tó o pé wọ́n sọ tíra kalẹ̀ fún wèrè ni ọ ọ dájú pé wèrè ni ọ subhanallah anabi obinu anabi ọbẹ wulẹ torí pé wèrè kan ti kọ́kọ́ wà yọọ fẹ́ wá pé ẹni tí ò tí ì ya wèrè wá sí di kó nù òsín wíwò káwọn èèyàn lè ríran o sò ṣùgbọ́n nígbà tá a bá fi gbígbọ́ sáláì gbọ́ tá a fi rírí sáláì rí aláṣejù yọ jàmọ́ lọ yọ sàgbéjẹ mọ́wọ́ àwọn yòókù áá ẹni tí àwọn kúkú ń bú ọ̀dá yín lóhùn àbórí yín dàrú ni subhanallah ọ̀ǹgà ni wọ́n dà padà sí pé àbórí ti yín dàrú ni. ẹ̀ ń bóyá kọ̀ dá lóhùn ó wá múra sí pé ah bàbá àwọn gbádùn subhanallah torí ẹ̀ àwọn yahudi yìí tí wọ́n ń sọ pé àwọn pa Mẹ́síì Ìsá ibn Maryam àwọn tẹ́lẹ̀ náà láti pilẹ̀ ẹ ẹ ẹ mo rò ń dì èèyàn oríṣi méjì Nasara àwọn Yahud. àwọn ni ọgbà jésù gbọ́ àwọn ni wọ́n ń pè ní júù ṣùgbọ́n àwọn tó gba jésù gbọ́ lọ́lọ́run pè ní kíni nasara tọ́ àwọn tó gba jésù gbọ́ àwọn ń gbọ́rọ̀ rẹ̀ wọ́n fi ń ṣèwàhù ṣùgbọ́n láti ìjọ tí wọ́n ti bí jésù làwọn yahudi ti mú lọ́tà ni wọ́n ti takò wọ́n ló kpọ̀rọ̀ ni kò lè já nàbí ọlọ́run torí ọ̀nà tí wọ́n gbà bí èso ọ̀nà tó bá mu wọ́n ló purọ́ ni torófin tó lòún mú wa ọ̀tàkùn Moses tàwa ni òjíṣẹ́ náà nínú àwọn ọmọ Israel tí ó tún wá ga tó Moses á ń bọ̀sibọ́sí pé ó ju Moses lọ eléyìí ni tó dá wàhálà alẹ́ fún Isa nǹkan méjì tó da wàhálà alẹ́ fún Jésù àwọn Yahudi ọlọ́nkọ́ lana wọn kó bínú sí wọn kó fìyà jẹ wọn nígbà tó lọ́wọ́ bá rán Isa ọmọ Màríyámà sí wọn pẹ̀lú àwọn àwíjàre àtìmánà wọ́n sì lára rẹ̀ nítorí ntọ́lọ́wọ́n bá fún un nípa jíjẹ́ tó jójúṣẹ́ àti gbígbé tọ́lọ́wọ́n bá gbé àwọn tí máa dáni lágara tọ́ka màmá tọ́lọ́wọ́n gbélé lọ́wọ́ torí pé látara àwọn tí máa dáni lágara èyí tó ka màmá tọ́lọ́wọ́n lọ́wọ́ yìí òun náà ni annahu yubri ul akmaha ìpè Ìsá àmọ́ àwù afọ́jú a máa wo afọ́jú sàn wal abrasa ó sì máa ń wo adẹ́tẹ̀ sàn wa yuhyil mauta ó sì máa ń jí òkú ṣùgbọ́n gbogbo ẹ̀ bí idhnillah pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run èmi ni mo ṣe ni mo dá sí ọ yàtọ̀ sí pé ìyọ̀ǹda Ọlọ́run ni mo fi ṣe wọn náà dì mú kò sí nǹkan kan tí èèyàn lè dá sí tọ́lọ́wọ́n bá gbà. kò sí nǹkan kan lè dá sí tọ́lọ́wọ́n ọba gbà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò sí nǹkan téèyàn lè rí tùjọ tọ́lọ́wọ́n ọba fọwọ́ sí torí ẹ̀ à ń lajú afọ́jú à ń wọ adé tẹ̀sán à ń jí òkú ǹde gbogbo èyí tó wáyé pé Jésù ọgbọ́wọ́ rẹ̀ wá Jésù ò lágbára láti dá sí torí ta lòun ṣe bẹ́ẹ̀ yàn lòun kì í sọ ọlọ́run ọlọ́run ló fún un ṣe gẹ́gẹ́ bí àmì téèyàn á ríru rẹ̀ téèyàn fi mọ̀ pé ah ọlọ́run lọ́ọ́ rin léyìí ṣe kìí séèyàn ọlọ́run lọ́ọ́ rin ṣe kìí sòpùrọ́ ìtumọ̀ mọ̀jìzát nu àwọn miracles mọ̀jìzát tẹ́ẹ̀pẹ́ ní miracle lóyìnbó ẹ̀yin lẹ́yìn máa túmọ̀ miracle ṣùgbọ́n mọ̀jìzá léde lárúbáwá òun náà ní nǹkan tó ṣe wípé adánilágara ni kò sẹ́ni tó lè ṣerú ẹ̀ tí ì bá sọ ọlọ́run ló fún ṣe àwọn anabi Ọlọ́run yéésù orí jésù ló ti bẹ̀rẹ̀ kójú yọ gbogbo òjíṣẹ́ pátá ló ní mọrjíza tiẹ̀ mírèkùsì tiẹ̀ tọlọ ń fún tẹnìkan ò sì jọ tẹlómìn àìwá jẹ́ pé mírèkù tàwọn anabi yòókù kọjọ ti jésù kò túmọ̀ sí pé àwọn kéré sí jésù torí pé ọlọ́run ọba àṣẹ yóò wù ní ó fún kálukú lámì eléyìí tó ṣe déédéé ìgbà tó ran àtirú àwọn èèyàn tó ran sí. Si torí ẹ bọ́ ọ bá wò wọ́n síra wọn gan wàá rí i pé àmì táwọn kan tún ju ti Jésù lọ tó o bá wò dáadáa ní fínífíní tóró alájọ afọ́jú àwọn adẹ́tẹ̀sán ajíòkú dìde wò ó lẹ́gbẹ̀ẹ́ pé àfipọ̀pá àfilu òkúta ojúsùn omi méjìlá sì ń tara rẹ̀ jáde sọlọ́n fún Jésù lẹ́yìn kò fún Jésù lẹ́yìn gẹ́gẹ́ bí ó ṣe fún Mósìsì ní ká máa lajú afọ́jú kò sí fún jésù kò sí fún moses náà ní ká wo adẹ́tẹ̀sán kò sí fún moses náà ní ká jí òkú ǹde sílẹ̀ yìí wá dangrèdì moses kò dangrèdì ẹ nígbà tí ó sì fún jésù náà ní pọ̀pá kò dangrèdì jésù torí pé ọlọ́run ọba ní máa fẹ́ ni tó bá fẹ́ lámì tó bá wù tí ó bá ìgbà tọ́lọ́run ọba rán mọ́ àtàwọn èèyàn tó rán sí. torí ẹ bákan náà ká pọ̀pá ká lu òkun ńlá àbáwọn tí ń jókun ńlá lọ́wọ́ wọ̀rán lẹ́kọ̀ọ́ lọ ìran lẹ́kọ̀ọ́ má lọ sọ́sà òkun gan-an ni kọ́ lọ kọ́ wá wá àbàmì pọ̀pá kó o mú kó o fi na òkun kárí nǹkan kan àti ṣẹlẹ̀ ọwọ́ kan ruo ọ ni ẹ mọ̀ pọ́nlọ́run ò lómi léyìí Moses lọ́lọ́run fún ṣùgbọ́n sí ni máa ń sọ láàrẹ̀ yóò fẹ́ yóò fẹ́ fẹ́ nìkan ètò ìgbà tó sì fẹ́ nìkan nírú ọ̀kan kò lọ́n torí ahán ah, báwo tó ń dá ni ó sì yí padà tí ọ̀dọ̀ lọ́n láéláé ẹ̀yin ti mà igi ọmọ màálù lè yí padà kó di ara rẹ̀ sáwọlẹ́lẹ́ so báwọn aléyàn á yí padà yọ̀dọ̀ lọ́n tó dáa torí ẹ̀ gbogbo àmì tí Jésù gbogbo ẹ̀ ò tọwọ́ rẹ̀ wáyé lásán àfi pẹ̀lú yọ̀ǹdọ̀ lọ́n nínú àmì tí Jésù tún òun náà ni pé yóò mú àmà yóò wá yà láwòrán ẹyẹ yóò ṣẹnu ṣe ìyẹ́ fún pẹ̀lú àmà yóò ṣẹ̀ṣẹ̀ sórí fún yóò wá fẹ́ atẹ́gùn sí ní ọba dẹyẹ bí ìdínilá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run mo rò pé ń dè gbogbo ẹ̀ pẹ̀lú kíni bí ìdínilá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run torí ẹ̀ gbogbo eléyìí àtàwọn àmì míì tọ́lọ́mọba ní kó ṣẹlẹ̀ gbọ́wọ́ jésù àwọn ajúù wọ́n rí gbogbo àmì yìí wọ́n ló purọ́ ni wọ́n yapa sí i wọ́n ń wá ọ̀nà láti pa Jésù pẹ̀lú gbogbo bí wọ́n ṣe lágbára eléyìí mú kí Jésù kó má lè bá wọn gbèlú mọ́ torí pé tọ́lọ́mbà ti fọ̀ téèyàn hàyàn yóò ṣòro kó tó rí yàn pa nígbà tó ti mọ̀ pé wọ́n ń lépa òun wọ́n fẹ́ pa òun Jésù ó ń fara pamọ́. ọba àwọn gbèlú ma bóun ìwọ náà bá ṣe wọn làwọn gidi gan kú kan wọ bí orí rẹ náà làwọn sá níìdì ó sì má bí tó lè sá lọ tí wọn ò ní gbúrò rẹ mọ́ sọ́ọ̀sì alọ àbó pé alọ́lá ìtọ̀wọ̀kẹ́lẹ̀t wọn bọ́ lọ́n dúró ọlọ́n bá kọ́kọ́ àwọn náà ni wọ́n pọ̀ wọ́n kúkú pọ̀ àwọ̀ wọ́n lọ́ tún kú bí ẹ̀yìdì kan ilẹ̀ tẹ̀lókà yẹn fọ ara yín tira yín lọ sínú parun wàá gbìyànjú láti wá ààbò fúnra rẹ lóde wọn bó ṣe lágbára mọ́. Isa àti ìyá rẹ̀ Jésù ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá wọn méjèèjì lọ ń gbọ́ yẹn táwọn bá ti dárúkọ àwọn òjíṣẹ́ ọlọ́run àpọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá wọn kò dájú kó wẹnu ni àbí òye ọ torí pé bó pe Jésù náà ò ní nǹkan kan yọ kàn sùkú ẹnu ni mùsùlùmí tó ń bá ti dárúkọ ànábì kan kí ni sọ salam máa bá kó máa tìyín ni wọ́n ń yà wá lẹ́nu tìyín ni ń yà wá lẹ́nu wọ́n ní jésù ló superior gbogbo yẹn yókù fail torí ẹ̀ ẹ̀yísà àti ìyá rẹ̀ ọlọ́ọ̀lọ́run ọba kó máa bá wọn wọ́n ń sá wọn bá wọn gbèlú eléyìí ò tún tó kò tó àwọn ẹni tá a wí wọ́n tún wá ọ̀nà láti pa ni Palestine Palestine tí jésù ń gbé ó jẹ́ ọ̀kan nínú àwọn ìlú tí ń bẹ lábẹ́ àkóso olórí tí ń bẹ ní Damascus eh, Damascus ní Syria níbi táwọn olórí rẹ̀ ti ń pa àwọn mùsùlùmí pakúpa ní ìsìn kọ́lọ́mọ bá kó ṣàánú àwọn mùsùlùmí tí wọ́n ń pa ń pakúpa kọ́lọ́mọ bó dojú ti ẹni tí ń pa wọ́n kọ́ méje kọ́ lẹ́yìn eh, Syria nìyẹn torí Syria yẹn wọn ìlú tó pẹ́ jù láyé tó bá débẹ̀ wàá rí àwọn àmì pẹ̀lú àkọ́kọ́ ní ìláyé parí ń bẹ láwọn ìlú púpọ̀ ní Damascus àti Halab Halab tí wọ́n bọ́ǹbù burúkú nìsín wàá rí àwọn àmì ńláńlá mẹ́ pé ibi téèyàn àkọ́kọ́ gbé ibi ni tọ́ àwọn Rome àwọn ló ń ṣèjọba area yẹn gbà yẹn Sham àwọn ẹni tí wọ́n ń ṣe àkóso tí wọ́n wà ní Sham àwọn Yahudi àwọn Júù wọ́n tún lọ́ọ́ ṣòfófó fún wọn lọ́hùn wọ́n wọ́nà wọ́n sánà tí ẹni tó jẹ́ ọba róòmù tí ó fi pa láṣẹ wípé kí wọ́n pa tí ó fi pa láṣẹ káwọn pa jésù táwọn bá ti mú ọkùnrin yẹn ó sì jẹ́ ọ̀sẹ̀bọ nígbà náà ó jẹ́ ọ̀sẹ̀bọ nínú àwọn ẹni tí ń sìn ìràwọ̀ àwọn ẹni tí wọ́n ń ṣẹ̀sìn rẹ̀ wọ́n máa ń pè wọ́n ní yonan nígbà yẹn àwọn gíríkà àwọn tí ń ṣẹ̀sìn ọba yẹn wọ́n máa ń pè wọ́n láwọn gíríkà wọ́n wá sòfófó fún wọ́n bẹ ní Baitul ní Jerusalem ọkùnrin yìí ó ń fìtínà àwọn èèyàn ó ń ṣì wọn lọ́nà ó sì ń kọ wọn sọba ẹ̀wọ̀n pé báwọn ọ̀daràn ṣe máa ṣe nu níìsín tó bá jẹ́ pé wọ́n máa ń pè lọ sí di dáadáa tẹ́lẹ̀ náà kí lẹ́yìn tó ń fẹ́ kọ́ daràn ó ṣe sí dáadáa yóò bá ń gbẹ̀yàn a kì í rómi mu nínú náà àbí òye wa àwọn ọ̀daràn iná ògbé wa ń gbọ́ ọwọ́ lọ sọ́dọ̀ ọ̀daràn o lè rómi mú nù náà ó lè rómi mú nù náà ìkórira làwọn fi ń bá ẹni tí ń pè wọn lọ sídìí dáadáa ṣe bẹ́ẹ̀ ni gbogbo anabi ọlọ́run kò tó dé tí wọ́n tẹ́ òdòdó lẹ̀ fún kò sí gbogbo wọn ni gbogbo àwọn ànábì síbò wàhálà ogun láàrin wọn àtàwọn wọ́n ti mọ̀ pé tí ó bí ọba nùnù ọba bá bínú ó wá kọ ìwé sí aṣojú rẹ̀ ní Palestine nígbà tí ìwé dọ́dọ̀ rẹ̀ ó ní ẹni tí ń ṣe ìjọba Palestine kó pa Ìsá báyìí lòun náà gbéra àtàpá kan nínú àwọn Júù ó di ilé Ìsá ó di ilé tí Ìsá wà alayhi salam ọlọ́lọ́nkọ́ máa bá àsìkò tí wọ́n á débẹ̀ sí wọ́n bá Ìsá pẹ̀lú apá kan nínú àwọn sàábì rẹ̀ hawariyuna òǹkà wọn ọjọ́ méjìlá tàbí mẹ́tàlá wọ́n bá wọn bẹ̀ nígbà tí Ìsá tó fura mọ̀ yí pé wọ́n ti rọ́ kiri káàlé ohun tó ń wà kò sí tàbí ṣùgbọ́n wọ́n wọlé mú un náà ni àbí kò wọ́n jáde lọ bá wọn nínú kó wọn jáde lọ bá wọn kí gbogbo ọsẹ pẹrẹ àbí kí wọn wọlé ní tipátipá kí wọn mú ẹni tí wọn wá wá mọ òun rò pé yé wa torí pé ẹni èèyàn tó lè dúró tìyàn nígbà tí n fẹ́ gbẹ̀mí rẹ̀ dé sí i ó lẹ́ni èèyàn lódodo akhuka man akhaka fi shidda ọmọ ẹ̀yà rẹ̀ ńlọ ọmọ ẹ̀yà tó dúró tì ọ́ nígbà ṣòro pàtó ti dùn ó ti bẹ̀rẹ̀ sí ní kàn òróró àwọn aríire bá ní jẹ àgbọn àṣálẹ́ wa péjọ wọn làwọn ń tiẹ àwọn làwọn ń tiẹ gángan mọ́gbà wọn gbọ́ àwọn aríire bá ní jẹ nìyẹn oríṣiríṣi ètè níjọ sàrà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀bẹ níjọ kú erin àwọn nù sòṣùgbọ́n tó dúró tìyàn nígbà sòrò gan tìyàn Imam Ibn Kathir wọn wá ní. Ni anabi isa wa sọ fún àwọn sàábì rẹ̀ njíjẹ sàábì ẹni èèyàn ẹni èèyàn ti ń ti tìyàn gbogbo gbà sọ fún wa nípa tó ń fura mà táwọn ò tí ì fura sẹ́mi kọ́ àwọn anabi ọlọ́run ọlọ́run máa ń fi ntàwọ̀ ọ̀mà ó máa fi ń mà torí pé wọ́n bá jẹ́ anabi ọlọ́run anabi isa nígbà sọ fún wa. ó ní ta ni ń fẹ́ nínú yín kọ́lọ̀ wọn bá kọ́ da àwọ̀ mi bò lára ta ni ń fẹ́ nínú yín kọ́lọ̀ wọn bá kọ́ da àwọ̀ mi bò lára kún òròpó ní èmi kó jẹ́ alábàárìnpọ̀ mi alábàṣepọ̀ mi alábàgbépọ̀ mi nínú àlìjánná àmọ́wò rẹ̀ ni pé ó lè jẹ́ kọ́lọ̀ wọn gbé àwọ̀ mi wọ̀ ọ́. wọ́n pe wà wọ́n rà mú sẹ́yìn lè gba arú ẹ̀ pé lóòótọ́ afẹ́ràn yìí gan but bíi ti ká kúkọ o ṣé kò sí ọgbọ́n kẹta lè dá gbogbo ọgbọ́n náà mi. Ànábì Ìsá sọ báyìí Jésù ẹnìkan nínú àwọn ẹni tó wà ń bẹ̀ òun jẹ́ ọ̀dọ́mọdé kékeré ó lé mi èmi bẹ́ẹ̀ ah Ànábì Ìsá ni wọ́n kéré. ó kéré púpọ̀ ó kéré láti ṣe bẹ́ẹ̀ àníta lẹni tí ó gbà kọ́lọ̀ wọn dàwọ̀ mi bò kọ́sẹ́ pò ni wọ́n mú ó wí lẹ́ẹ̀kejì ó wí lẹ́ẹ̀kẹta ẹni kankan kò bọ́ wájú àfi arákùnrin ikú à ẹ̀rì tí wọ́n pe ikú o òòyìn ó túmọ̀ sí pé ọgbà yẹn lẹ́rù <laughs> so náà lẹ fi pòwe pé ojú ni màálù rọ ẹ wàlá anabi sallallahu alaihi wasallam anabi kẹ wọn nígbà tẹ bá pa ẹran ẹ pọ́n ọ̀bẹ yín kó mú dáadáa kìí ṣe ọ̀bẹ tó kú náà àwọn fi yín ẹran lọ́rùn pé yóò kúkú padà já náà ní ìka wàá pọ́n gidigidi wọn bá ti kan ọrùn rẹ bẹ̀rẹ̀ báyìí yọ̀ọ̀ rẹ ni kò fi ní mọ̀ sòro kú anabi sì tún kọ fún wa láti dì í lórí mú dì í lẹ́sẹ̀ mú dì í lápá mú ẹmú bẹ ẹdí mú bẹ o ẹjọ nísìmí ẹni kó ti tó kéèyàn kan pa màálù ó sì tó kéèyàn kan pa gbò ńgbàtí nǹkan bá pa màálù ṣé èèyàn mẹ́wàá ni wọ́n pa ni wọ́n pa gbò ràkúnmí èèyàn kan náà ni ọkàn dúró lẹ́gbẹ̀rẹ́ ọkàn gun ni ó sì rà kó bẹ́ẹ̀ ẹjẹ ó nísìmí nítorí pé ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ báwo ni ó ṣe jáde ní rọrùn nígbà tẹ́ arákùnrin yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú tàwọn ọ̀sẹ́bọ gan nínú tàwọn ọ̀sẹ́bọ kíní tá ń pè ní ogun ọ̀jàlú yẹn nílùú yìí nínú tàtà gbọ́ gbàtà náà fẹ́ sóògùn kan tí ó jẹ́ kí gbogbo ẹni tí ogun bá ti túlù wọn nínú àwọn Yorùbá ńgbà tí wọ́n ń jagun àìmọ̀dí gbogbo ẹni tó gun bá ti fọ́ọ̀lù wọn wọ́n á kangara ara wọn wá síbí ni tí wọ́n fi dára lóyìn àmọ́ bógun bá lọ títí kọ́mọ̀dé bíi tí wọ́n ní àwọn babaláwo wọ́n wá wọṣẹ́ fún baálẹ̀ ìgbà náà torí baálẹ̀ wọn jẹ́ ń gbà wọn wọ́n á ní yóò nídìí pé kí wọ́n fi àwọn ọmọdé àwọn ọmọgébìnrin kí wọ́n fi rúbọ kókó inú rẹ̀ ni pé ọba àgbà náà wọ́n ní sọ fáwọn àjòyè rẹ̀ pé ilẹ̀ ẹgbọ́n yẹn o táwọn alẹ́ni tí ó mú ọmọ tiẹ̀ wá. Mm. Kaloku sórí kọ́ ikú ni ikú ọmọ rẹ tẹ̀ ń kó ma tẹ̀ ń dunnú àti wá gbọ́ ipò àfọ̀mọ̀tì ẹ̀ lè pé kí lu kan ó lè ṣe kínní kan à ẹ dákun bàbá kálukú yà rọra dákẹ́ wọn sọ̀rọ̀ bàbá ní tọ́ba tún di ọ̀run kí wọ́n pàdé ẹ̀yìn tó márùn wọ́n tún pàdé kálukú wọ́n tún wọlé tọ́ ẹnìkan bá kú ẹnìkan òun sọ̀rọ̀ akin gbogbo wa ọmọ yín ni ọmọ yín ni wa bàbá talẹ̀ pípọ́ mọ́mọ wa tí ò ní mu wa so ẹ̀yin ẹ̀sà ti tọ́ka sẹ́nìkan <laughs> so ọba náà a ṣe làákàyè púpọ̀ tó ti pọ̀ sẹ́bọ̀ ni wọ́n so àwọn ọmọ tiẹ̀ lọ́wọ́ àfàkalẹ̀ tó fi wá ṣe kínní yàn ó sì ti yẹ kẹ́ ẹ ti dẹ̀yìn lẹ́yìn ẹ̀bọ báyìí wọ́n á gbé sínú íńtánẹ́ẹ̀tì pé nínú àwọn nǹkan àṣẹ̀ǹbáyé tó wà lógun mọ̀sọ́ òun náà ní kíni ogun òsè kíni ogun àjà lọ́lọ́mọdé àrògùn ẹ̀ sami ẹ̀ táwọn ọjà bó ṣe jẹ́ ń ta kàfẹ́ fà yọ̀ ń bẹ́ níbi gbogbo yẹn ṣe rọra yẹ ikú mú ọmọ rẹ wá pé kíni ọbọ ni abẹ́ sọ bàbá so ọjà bó ṣe jẹ́ ń bẹ́ ń báyìí arákùnrin yìí ń sá ń bọ́ wájú gbogbo ìgbà pé èmi ni èmi ni tọ́pù ngbàtà nàbí Isa aleyhi salam jésù tó rí i pé yes arákùnrin yìí ó ti pinnu pin ìyẹn ni pé gbogbo wọn bẹ pẹ̀lú wa wọn tó ẹgbẹ̀rún kò túmọ̀ sí pé mẹ́ta ni wọn bẹ tó lè kú nítorí wa má tàn rẹ jẹ àwàlẹ́yìn rẹ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ irọ́ ni tí nǹkan bá bọ́lẹ̀ pọ̀ ó rí i pé hey tí wọ́n ṣe eré ni èèyàn méjìlá àbí mẹ́tàlá ni wọ́n pè fa gbogbo ìgbà tí isa ń sọ pé tani tani tani arákùnrin nìkan náà sani kò túmọ̀ sí pé mùnàfìkì làwọn yòókù àmọ́ kú ni ikú ni kò rọrùn báyìí ni ihò kan sí lókè létí isa wà ọlọ́run gbé àwọ̀ isa wọ arákùnrin yìí ní kíá tí ihò tó sí lájà alé wọn kẹrìtì nǹkan náà gbé isa ni ògbé gbé báyìí lọ́lọ́wọ́n bá gbé lọ sí sánmà ògbé gbé isa ń bẹ̀ lẹ́ẹ̀kan náà isa lọ sí sánmà ọlọ́wọ́n bá ń sọ fún wa nípa eléyìí nínú súrọ́tù Al-Imran idh qala Allahu ya Isa inni mutawaffika wa rafi'uka ilayya wa nígbà tó lọ sọ fún anabi Isa aleyhi salam pé ìwọ Ìsá èmi ò kún ọ lórun màá sì gbé ọ lọ sókè wá sọ́dọ̀ mi màá wá fọ ọ ma màá gbọ́ ọ là kó lọ́dọ̀ àwọn kèfèrí ní kíá tí wọ́n gbé Ìsá sókè làwọn arákùnrin tí wọ́n wà nulẹ̀ tí wọ́n jẹ́ ní Ìsá jáde síta nígbà tí àwọn ẹni tí wọ́n fẹ́ pa Ìsá tí wọ́n rí ọ̀dọ́ yẹn tọ́lọ̀ ti gbé àwọ̀ Ìsá wọ̀ wọ́n rò pé isa ni wọ́n mú lóru yẹn wọ́n kàn má gbélébú wọ́n gbé àjàgà wọ́n gbé sí lórí àwọn yahudi wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ́ká ipe àwa la kàn má gbélébú lẹ́yìn tá a pa wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fáàrí pẹ̀lú eléyìí apá kan nínú àwọn nasara tí wọ́n láwọn gba jésù gbọ́ ẹ̀dínmúfa ọ̀tá jésù ló ló ń pa jésù o apá kan nínú àwọn tí wọn láwọn gba jésù gbọ́ àwọn nasara àwọn náà lódodo ni nítorí àìmọ̀kan wọn àti làákàyè wọn tó lẹ bẹ́ẹ̀ ni Imam Ibn Kathir sọ ó nítorí àìmọ̀kan wọn àti làákàyè wọn tó lẹ àwọn náà gbà wọ́n gbọ́ ṣùgbọ́n àwọn ẹni tí wọn bẹ nínú ilé pẹ̀lú jésù lásìkò táwọn ẹni tó fẹ́ pàdé àwọn mọ̀ pé kìí ṣe jésù àwọn mọ̀ dájú pé kìí ṣe jésù àwọn sì rí nígbà tó lọ́wọ́ bá ń ṣe kí tí ń gbé jésù lọ sókè ṣùgbọ́n àwọn yòókù àwọn ń lérò pẹ̀lú táwọn yahudi sọ náà lódodo pé ẹni tí wọ́n kàn má gbélébù ni jésù ọmọ mariama ahudubila àwọn ẹni tí wọ́n mà kí ló tún yẹ wọn àyìnbákan làwọn máa fi sin lọ náà fi jẹ́ wọ́n lọ gbọ́ọ̀lì àwọn ẹni tó ṣìnà torí àyìnbákan ni wọ́n fi sin lọ tètè àwọn ẹni tí wọ́n lérò pé òdodo ni pé jésù náà ni wọ́n pa wọ́n tún nígbà tí wọ́n pa tán kàn má gbélébù tán mariama mary ìyá rẹ̀ ó jókòó ó jókòó nídìí ẹni tán kàn má bù yìí ó di ẹsẹ̀ rẹ̀ mú ń sunkún wọ́n tún ní jésù bá sọ̀rọ̀ gbogbo eléyìí ń bẹ nú àlọ́ wọn àlọ́ pọ̀ eléyìí ó ń bẹ nínú àdáwọ̀ ọlọ́run ọba tó máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ pípé wọn ń lépa láti pa òjíṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ bá fi hàn wá lọ́nà tí ò ní iyèméjì nínú nínú alukur'ani ìtòsọ̀kalẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi tọ́lọ́wọ́ bá fún ní almu'jizat àwọn tó kaniláyà tó dánilágara àti àwọn àwíjàre tó múnádóko eléyìí tó ṣe wípé gbogbo ẹni tó bá ní làákàyè ọmọ pé nǹkan mi ò lè jó dodo alukur'ani lọ ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé ọba tó mọ gbogbo ń tó pamọ́ ọ sọ fún wa nípa ń tó ṣẹlẹ̀ ní àlàyé tí ò fi àyè sílẹ̀ fún iyèméjì àlàyé tó pé àlàyé tó kún tí ń sọ fún wa pé wọn ò pa Jésù tọ́ ọ bá gbà pé wọ́n pa Jésù hákù lọ́pọlọ rẹ wọn ò pa Jésù ọlọ́run ọba ní wa ma qataluhu wa ma salabuhu. wọn o pa rárá wọn máa sọlẹ̀ bó wọn ò sì kàn má gbélé bó ọlọ́run tó dé mi tó dá wọ ló ń bá wa sọ̀rọ̀ yìí níjẹ́ òní wọ́n dá yìí tó fi jẹ́ pọ̀ fẹ́ màjọ́ ọlọ́run ọba lọ ọlọ́run tó dá wa tó dá yìí láti dọ́ta yìí ti ń bẹ ọba tí ó kẹ́ ní ayé tí ó kà lákàtà nígbà tọ́jọ́ bá pé kó tó di pé wọ́n tún tẹ́tà kéámà òun ló ń sọ fún wa pé wọ́n máa ò pa torí pé wọn ò lè fẹ́ jésù ju ọlọ́run tó dá lọ ọlọ́run tó ránṣẹ́ ìwọ ò lè jẹ́ pé o kéta fún jésù ju ọba tó dá lọ ò lè jẹ́ pé o dààmú fún jésù ju ọlọ́run tó ránṣẹ́ sí àwọn ọmọ ìsírẹ́lì lọ ọlọ́run ní wọn ọ̀pá ṣẹbẹ́rù mi ni àbí kí ló rò pé ó lè ṣẹlẹ̀ tí ọ̀pá má sọ́lọ́ wọn máa sọ ọ̀lẹ́ bo bẹ́ẹ̀ ni wọn kàn má gbélébù walakin shubbiha lahum ṣùgbọ́n ńṣe ni ọlọ́run ọba ló gbé àwọ̀ rẹ̀ wọ ẹlòmíì ó lo ìṣojú fún wa ní ntọ́sẹ̀lẹ̀ nu nípa jésù yẹn ni kí wọ́n rí ẹnìkan tó jọ jésù wọ́n rò pé ní jésù. wa innal ladhina ikhtalafu fihi fi shakkin minhu àwọn ẹni tí ń ṣe yapa tí wọ́n pa àbí wọ́n pa ni inú iye méjì ni wọ́n wà o inú iye méjì ni wọ́n wà ní ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì àgbáńláyé yìí sàwọn lókàlì tó wà ń bí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì àgbáńlá yìí dòní ìyapa wà láàrin wọn sí wọn pa jésù ni àbí wọn pa jésù ẹ wo nǹkan mẹ́wọ̀n kókó ẹ̀sìn wọn sì túnú kókó ẹ̀sìn wọn ni pé jésù wá kú nítorí kó lè gbà wọn là kó bá wọn kó ẹsẹ̀ lọ à ń bọ̀ wọ́rí eléhùn. ẹ̀sìn tún ṣe èméjì ń pa pé sí wọ́n pa àbí wọn pa ẹ rí pẹ́ẹ́nu ò ní jọra wọn àwọn roman kátólíìkì àti àwọn Orthodox kátó wá kó àwọn protestant tó yarí mọ́ wọn lọ́wọ́ kálukú ó ní àkídà tiẹ̀ tí wọ́n pa ni àbí wọ́n pa torí pé bíbélì bánábáàsì èyí tí wọ́n ń gbé pamọ́ pé káwọn èèyàn ọmọ rì ọwọ́ nínú rẹ̀ fótófótó pé wọ́n ò jésù gẹ́gẹ́ bí alukurani ti ṣe wí wọn ò sì kán má gbélébú gẹ́gẹ́ bí alukurani ti ṣe wí ńṣe lọ́lọ́run ọba dáwọ́ rẹ̀ bẹ́ẹ̀ lómi gẹ́gẹ́ bí alukurani ti ṣe wí ńbọ̀lẹ́ gbé bíbélì banabasi pamọ́ sí àrètí matthew àrètí john àrètí makusu àtúnrètí luku. Ah, kí ló dé títí àwọn eléyìí ṣe kà títí banabasi ò ṣe kà wọ́n sì pàdé ẹnu kò lórí pé ká gbé pamọ́ àṣírí ó tú àkàrà ó tú sépo báyé bá rí a ti rí tipẹ́ sọ́dọ̀ àlùkùrá ni máa tú àṣírí gbogbo àwọn amúnáfìkì látúntán yóò gbó wọn tìrùtìrù. ọlọ́run ọba ní ma lahum bihi min ilm wọn ò ní mà ìmọ̀ àmọ̀dájú kan nípa pé ṣé wọ́n pa wọn ò ní wọ́n ṣe lóko òru ni. وما قتلوه يقينا ọlọ́ni wọn pa ní ntọ́ dájú ما لهم به من علم إلا اتباع الظن àbá lásán ni wọ́n ń dá àbá àkúkú rí mọ́ ẹja pé wọ́n pàjáre a sì rí pé wọ́n kẹ́ nìkan má gbélé bu òun náà ni ẹ má wá di o sẹ́ẹ̀kẹ́ wọn jọra wọn sẹ́sẹ́ wọn jọra wọn ẹ má wá di o ẹsẹ̀ ló kú òru wọ́n ti lọ kú ó tún wá jí ọlọ́ni wọn máa qataluhu yaqina wọn ní àmọ̀dájú lórí pé pípa ni wọ́n pa Ànábì Ìsá bal rafa'ahu Allahu ilayhi òdodo ló ń gbọ́ yìí ọlọ́ni tó ṣẹlẹ̀ nípa ọlọ́n gbé lọ sókè ó gbé lọ sókè lọ́dọ̀ rẹ̀ ó gbé lọ sí sámà wa kana Allahu azizan hakima alágbára tẹnìkan ò lè borí rárá ńlọlọ́wọ́n bá wa ọlọ́gbọ́n tí ọgbọ́n rẹ̀ sì dópin tí tó gbogbo nǹkan bá bá ṣe fẹ́ tẹnìkan ò sì tẹ́rù tí bíléèrè ńlọlọ́wọ́n because o lè máa ronú pé ah ah ẹ ṣe bí Moses lásìkò tí Firaona tó fẹ́ pa òun ṣe bọ́lá wọn bá là òun ni ó sì pa Firaona rẹ̀ kí ló dé tọ́lọ̀ wọn pa òun eléyìí náà kọ́ Moses kọ́ la Jésù kí Jésù òfin máa ṣe lé ayé kó lò yókù tí wọ́n bá tó kú ah, ìyẹn sọ fọlọ́n kó o ṣe ṣe báyìí bó ṣe wù ló máa ń ṣe gbèsè wù ló máa ń ṣe sọsẹ́ ìmọ̀ pọ́lọ́n lè pé káwọn èèyàn anábì Nuha kún ó kú nínú ilé wọn láì jẹ́ pé omi ló gbé wọn lọ ṣùgbọ́n ó wù pé omi ni kò gbé wọn lọ èèyàn sì sọ fún Ọlọ́run pé kí ló dé tó fi jẹ́ pé omi lẹ́ran ẹ̀ràn atẹ́gùn tòun tó bá wù Ọlọ́run ni màá ṣe sáǹpù mi ló tún rí wọn Ọlọ́run bá wa ó ń fún wa nírò nípa tó ṣẹlẹ̀ sí anábì Isa ọmọ Maryam aleyhi salam. ọ̀rọ̀ òdodo lọ́gbọ́ yìí o ọlọ́ni wọn pa o ọlọ́ni wọn kàn má bu o ṣùgbọ́n ìṣújú lọ́lọ́wọ́n bá lò fún wa ìgbàgbọ́ wa ké báyà kan tún ṣe ń bọ̀ ó ní pé isa tún bọ̀ o ó ń bọ̀ nígbẹ̀yìn ìgbà nínú àmì ìgbéǹde alkiyama ńlá ẹni dídí anabi isa anabi isa tí ó wà tí ó wà jal, nínú tí ó wà sínú. kódà wọ́n tún sọ fún wa anabi sọ fún wa tó bá dé nbo ni ọsọ sí yóò sọ̀kalẹ̀ sí Damascus níbi tá a wí lẹ́ẹ̀kan yóò sọ̀kalẹ̀ lẹ́bàá almanaratul bayda minareti funfun lẹ́gbẹ̀ẹ́ mẹsàlásì Damascus yóò sọ̀kalẹ̀ bí ẹni fọwọ́ lé ẹni méjì líyẹn jìká yóò wá dorí kodò yóò dàbí ìgbà tó mi ń kán lórí rẹ̀ láì dá mi ó rí Ah, gbogbo òròyìn lànà bí tún sọ fún wa tó dàtẹ̀ fi ní símú. So so yọ wọnú mọ́sálásí yọ bá kí wọ́n ti fẹ́ gbẹ̀rùn mahadi òun náà ti dé ńgbà yẹn ó síwájú Ìsá dé òun lọ́ fẹ́ kírun fáwọn èèyàn ìgbà tí mahadi bá rí yóò ti dààmú pé Ìsá lélẹ́yìn yóò wá sọ fún Ìsá pé ẹ bọ́ wájú ẹ kírun fún wa yóò ní láéláé kò tọ́ sí wa ká síwájú yín ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ká síwájú máa fà yín nínú subhanallah àfi ká máa kírun lẹ́yìn yín bẹ́ẹ̀ la Nábì sọ máa kírun lẹ́yìn àwọn ìmáàmù mùsùlùmí títí tí ó fi kú rò pé ń yẹ irun ní òkè fáwọn jésù pé ń kọrin torí ẹ̀ ìgbà tó gbé àfi tí jésù bá dé láyé yìí tó lè tòrò òdodo ni àmọ́ yóò tòrò lọ síbi tó lérò ee wàláhì yóò yí pé islam lọ́nà yóò yí ọ pọ̀ ń tanra rẹ jẹ ó ti fìgbésí ayé rẹ ṣòfò ó fi ọjọ́ ayé rẹ àti tọ̀run rẹ ráre nígbà tó gba ọlọ́run tó dá ọ tó dá jésù gbọ́ tó sin ọlọ́run tó dá ọ tó dá jésù eléyìí yọ wá yọǹgbà eléyìí ń bẹ nínú sẹ́tì anabi isa aleyhi salam bọ̀ wá sí àyà tó dá lórí wípé anabi isa ń padà bọ̀ òun náà láàbọ̀ sórí rẹ̀ amẹ́jájọ́ dọ̀la torí pé ẹ̀ẹ́ àròsí dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ àpadà sídìí apá kan. nínú àdìsọ́kàn àwọn Nasara nígbà tá a ṣe ìwádìí ìwádìí jìnlẹ̀ nínú bíbélì kí ni nǹkan rí mbẹ̀ gan ìwé kan bẹ̀ tá a kọ tó yẹ pé eléyìí jẹ́ kókó tó wà nínú ìwé apá kan nínú àdìsọ́kàn ni pé wọ́n gbà pé ọmọ Ọlọ́run ni Jésù wọ́n ọmọ ọlọ́run tọ́lọ̀ ń bí ní gidi gbẹ̀yìn àti ṣe bímọ wọ́n sì tún gbàgbọ́ wípé kò ṣòro fẹ́lòmíì náà tí ò tí ì dọmọ ọlọ́run láti dọmọ ọlọ́run ẹni tó bá wù ọ́ láti dọmọ ọlọ́run àwọn nǹkan kan wà tó ṣe tó o bá ti ṣe ìwọ náà dọmọ ọlọ́run ẹ̀dí mú fa bàbá kan bẹ́ńlé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó sì dá àwọn ọmọ rẹ̀ mọ̀ pọ́ ọmọ mẹ́ta ló ń bí ọ̀nà wo lọ́wọ́ àgbà wọlé sí lára tí wọn náà dọ́mọ rẹ̀ láìjọ́ máa rẹ̀ tó ṣeé ṣe sọ̀rọ̀ kótó wa ti fẹ́ tilẹ̀kùn lálẹ́ kó kálukú ẹgbàlẹ̀ bàbá yín lọ bàbá mo sọ yín di bàbá ni bàbá báwo <laughs> èèyàn ò ti jọ́ mi èèyàn yọ wàá dọ́mọ rẹ̀ on the way round. ah ó ṣòro ìgbàgbọ́ tiwọn àkọ́kọ́ nù wọn lọ́mọ ọlọ́run ní jésù àwa sì mà ní ntọ́jẹ́ òdodo tí ò sí iyèméjì nípa rẹ̀ ikpe ọlọ́run ọba wa lamiẹ̀lẹ̀ mi mió lẹ́rẹ́ ọlọ́run ọba òbí ma bẹ́ẹ̀ nìkan òbí wàlẹ̀mìyẹ kò lẹ́hùn kó fò wọn àhàd kò tí ẹ̀ sí nǹkan kò sẹ́nìkan tó ṣe se fi wé ọlọ́run tó ṣe fi jọ ọlọ́run torí ọlọ́run bí ma ó túmọ̀ sí pọ́lá láfijọ́ ẹ̀yin sì mà wípé ó bí ma àmì ọ̀lẹ́ni àmì àmì wípé níjọ́ bá rè lé yóò bùkátà ẹni tí wọ́n nà rólé ilé ìwé wa lọ́lọ́ ń lọ ọmọ ọlọ́run ọba ní ọba yìí kì í kú ọba yìí kì í rùn ọba láéláé ọba tó ṣe kó ńlẹ̀ ní àkọ́kọ́ tí nǹkan tí ò sí ìbẹ̀rẹ̀ fún jíjẹ́ ní àkọ́kọ́ rẹ̀ òun lẹ́ni ìgbẹ̀yìn tí ò sópin fún jíjẹ́ ní ìgbẹ̀yìn rẹ̀ lam yalid wa lam yulad ọlọ́run òbí máa bẹ́ẹ̀ nìkan òbí mo rò pé ọmọ ipa àbùkù ńlá ló fi ń kan lọ́run nígbà tó sọ pé ọlọ́run bímọ ẹ̀ tún kọ́ lórí àbùkù ńlá gidigidi ló fi ń kọ́ lọ́run pé ọlọ́run ọ̀lẹ́ o ó bímọ o ọlọ́run tó ṣe pé ọmọ bùkátà ẹ̀ ń tí ó ràn lọ́wọ́ ó bímọ o ọmọ rẹ̀ kan ṣoṣo tó bí o wọ́n tún máa pàtẹ wọ́n máa lùlù sí i. a'udhu billah ọlọ́run ọba òbí mẹ́rin kan òbí wa qalu ittakhadha ar-rahmanu waladan subhanahu bal qanitun wọ́n ní ọlọ́run bímọ á ògo ni fún ọlọ́run gbogbo ti ń bẹnu sọ́mà àtìlẹ̀ tọ́lọ̀ ni ẹrú ni wọ́n jẹ́ sọ́lọ̀ wọ́n yìí sọ máa sọ́lọ̀ gbogbo wa pátá làásì ń tẹríba fọ́lọ́ àtẹnitọ́ mà àtẹnití ọ̀mà bí wọ́n bá ti ka ara rẹ tẹríba òjijì rẹ ń tẹríba fọ́lọ́ torí di eléyìí àkọ́kọ́ àdìsọ́kàn wa nìyẹn nínú àdìsọ́kàn wọn wọ́n tún gbà pípé jésù gan-an lọ́lọ́run pé jésù gan-an lára ọlọ́run kan ní pẹ̀lú ọlọ́run torí ẹ̀ ló sọ pé ọlọ́run ọmọ ọlọ́run bàbá ọlọ́run ẹ̀mí mímá wọ́n kúkú dá pé jesus is lord àbóòtí ìrírú rẹ̀ stika wọ́n lò ní lord bó ló ṣe lord subhanallah ìṣẹ́bọsọ́lọ̀ nìyẹn. nínú gbàgbọ́ wọn wọ́n ní imtazaja alahutu bin nasuti wọ́n ní jíjẹ́ ọlọ́run ó rò pọ̀ mọ́ jíjẹ́ yàn wọ́n ní jíjẹ́ ọlọ́run ó rò eléyìí náà ọwọ́dọ̀ àwọn tọ̀rí torí ẹ̀ náà ṣe kọtíra nípa kí ni àwọn tọ̀rí kọ̀ fi ọpọ gan ẹnìkan àwọn nasọ́rọ́ máa ń jó ó ń tọ́rí kọ́ náà kọ́ wọ́n máa ń jó àwọn eléyìí máa ń lu omele wọ́n sì máa lu dòrò àwọn ń tọ́rí kọ́ńkọ́ bandiri wọ́n ní alẹ́ ògo tó yẹ kí gbogbo ẹni tó bá kánná lu obìnrin kan wọ́n bí ọmọ àlùbáríkà lálẹ́ náà gbogbo ètò ọba gánmú tiẹ̀ ni pé ẹ̀ paná kó ní kálukú ó wá mú tiẹ̀ so bẹ́ẹ̀ náà làwọn kọ̀rí kọ̀tẹ́rì àwọn náà ní nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ rí pé àwọn nasara wọ́n gbà mi lè gbé àwọn ẹ̀mí máa ń gbà wọ́n tọ̀ríkọ náà òun pẹ́ mi gbé wọn gbogbo ẹ̀ wọ́n jọra wọn dáadáa torí ẹ̀ àwọn gbà pé lahut ọwọ́nu nasut ìdí ọlọ́run ọwọ́nu jíjẹ́ èèyàn nínú ìgbàgbọ́ wọn òní pé pé látara nǹkan mẹ́ta láti ṣàkójọpọ̀ ọlọ́run ìta sọ lánàá ikú wọn sọ ọlọ́run di kíni rọ́bọ̀tù ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímá eléyìí tí wọ́n ń pè ní mẹ́ta lọ́kan wọ́n robotize ọlọ́run a'udhu billah wọ́n sì mọ̀ pé wọ́n á pè wọ́n rọ́bọ̀tù ẹ̀ mọ rọ́bọ̀tù bèbí bèbí tó lórí lọ́tọ̀ tẹ́ bá tẹ́ mọ̀ pé bá ra bèbí fọ́ọ̀mà ẹ bá yọ orí orí yọnu tẹ́ bá tún yọ ikùn kúrò lára àdí ikùn yọnu ó tún pẹ̀sẹ̀ wọ́n ti pọ́ lọ́run rọ́bọ̀tù a'udhu billah nínú àdìsọ́kàn wọn ò ní wípé wọ́n gbàgbọ́ wípé àwọn Júù àwọn Yahudi wọ́n kan Jésù máa gbélébú pẹ̀lú àṣẹ Pilato paint wọ́n gbàgbọ́ wípé ẹni tó pàṣẹ ní Damascus ní Damascus òun ni Pilatu paint òun kí wọ́n pa àti pé ara àgbélébú ni Jésù kú sí inú ìgbàgbọ́ wọn nìyẹn wọ́n tún ní ìgbàgbọ́ yìí pé Jésù kú lẹ́ni tí wọ́n kàn má gbélébú nítorí àti ṣe ìràpadà fún àwọn ènìyàn àti láti pa àwọn ẹ̀ṣẹ̀ àjogúnbá rẹ́ eléyìí ni kókó nínú àkídà wọn ike tí wọn náà bá ti gba Jésù gbọ́ o gbogbo ẹsẹ rẹ lolúwa ó gbé kò ní kù kankan mọ́ kọ́ ọ máa dáràn lọ ló sẹ́kùkù lálà torí Jésù ti gbé gbogbo ẹ̀ ọwá wọn lọ́mọ soso. kan ṣoṣo ọwá nítorí àtiwá rẹ̀ rù ẹ̀ṣẹ̀ yín. nítorí àti wá pa ẹ̀ṣẹ̀ àjogúnbá rẹ́ wọ́n lẹ́ṣẹ̀ táwọn jogún látọ̀dọ̀ baba ńlá àwọn anabi adam aleyhi salam wọ́n ní jésù ló wá láti wá rù gbogbo anabi yòókù ríru òun ló sùsùkà rẹ̀ wá wọ́n lòun lórí gbé torí ẹ̀ tí wọn náà bá ti gbàgbọ́ kó ru ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà lọ lókù àwa sì ti mà pé ntí gbani ilẹ̀ ohun tí lani nínú ẹ̀ṣẹ̀ kò ju ìtọrọ àforíjìn lọ àti pé ádámà aleyhi salam ọ̀sẹ̀ ọlọ́run sì ti foríjì fatalaqa ádámù min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabu rahim ọlọ́run ti fọ̀rọ̀ ránṣẹ́ sí ádámà pé òun gba ìrònúpìwàdà rẹ̀ òun foríjì torí pé ọlọ́run ọba wa ń kọ́ aláforíjì ní títún kẹ́ni kí wọ́n ló tún kù ẹ̀ṣẹ̀ wo alẹ́ jogún ẹni tọ́ṣẹ̀ gangan ọlọ́run ló ti foríjì bó o wá lẹ́sẹ̀ yìí ṣe wá ń sàn tó fi dọ́dọ̀ Jésù tó fi dé ọ̀dọ̀ Jésù a sì rí ipe kẹsọ pé ẹnìkan ńṣe lọ wá pé ẹnìkan ńṣe ló wá torchlight ipe ẹnìkan ńṣe ló wá láti wá ru ẹrù ẹ̀ṣẹ̀ yín ẹnìkan wá bá yín kó ẹ̀ṣẹ̀ yín ni eléyìí ó ṣe àtakò sí orí pípé àti làákàyè tó sunwọ̀n ọta kórí pípé àti làákà ètò sunwọ̀n báwo ni màá ṣe ru ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi ta ni èmi gẹ́gẹ́ bíi ta ni mo di lẹni. kódà ó tún tako ìwé tí ń bẹ lọ́dọ̀ wọn ọtakò ìwé tí ń bẹ lọ́dọ̀ wọn báwo lọmọ ó ṣe ru ẹ̀ṣẹ̀ bàbá báwo ni bàbá ó ṣe ru ẹ̀ṣẹ̀ ọmọ ẹjẹ apàdà sínú ìwé ditaronomi ẹsẹ̀ gbé bíbélì rẹ kọ́ máa wò ó gbé bíbélì rẹ níbikíbi tó o bá ti ń gbọ́ mi máa wò ó Deuteronomy ìwé kẹrìnlélógún orí kẹrìnlélógún ẹsẹ̀ kẹrìndínlógún twenty four sixteen ẹ̀wọ̀n tó wá ń bẹ̀ torí pé taba ń ka alukur'an wọn ni ẹ̀ ah, alukur'an nù gbé bíbélì májẹ̀mú láéláé nù ọwọ́ ń bẹ̀ a kò gbọ́dọ̀ pa àwọn bàbá nítorí ese àwọn ọmọ bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ pa àwọn ọmọ nítorí àwọn bàbá olúkúlùkù ènìyàn ènìyàn ó pa nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ rògbò yẹn yìí ẹsẹ̀ mọ̀ kírẹ́tì ẹ̀ wọ́n náà gbé bíbélì rẹ̀ dáadáa ditaronomi orí kẹrìnlélógún ẹsẹ̀ kẹrìndínlógún tọ́wọ́ àmbẹ̀nu wa. wala taziru waziratun wizra ukhra ara ẹ̀rọ ẹ̀ṣẹ̀ kan ní rutẹ́lómi tún wo Jeremiah orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n títí tó fi dọ́gbọ̀n tún wo Ezekieli orí kejìdínlógún ẹsẹ̀ kọkàndínlógún títí tó fi dé méjìlélógún. gbogbo ẹ̀ àlàyé wa ń bẹ pé ẹnìkan onírú ẹrù ẹsẹ̀ lomi báwọn jésù ṣe wá rutin jésù ṣe nu kuraani lélẹ́yìí wa nínú ìwé tó wà lọ́wọ́ yín náà ni bákan náà nínú àdìsọ́kàn wọn wọ́n ní oúnjẹ alẹ́ olúwa ọ̀ràn àyàn ni wọ́n lọ ọ̀ràn àyàn ni oúnjẹ alẹ́ olúwa nínú ìwé Matthew àti Mákù àwọn ọ̀sọ́ sọ yìí pé Jésù pa láṣẹ pé kí wọ́n sọ kí wọ́n sọ oúnjẹ alẹ́ olúwa di ẹ̀sìn tí wọ́n máa bẹ láéláé Matthew àti Marku àwọn ọ̀sọ wípé wọ́n ní kí wọ́n sọ oúnjẹ alẹ́ olúwa di ẹ̀sìn láéláé ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé Pọ́ọ̀lù ó ṣe mẹ́wàá nínú àti yí ẹ̀sìn wọn padà torí ẹ̀ láti máa ń pè lọ́mọ lẹ́yìn Pọ́ọ̀lù kí wọn torí pé pọ́ọ̀lù òun ló ní kí wọ́n sọ dẹ̀sìn pọ́ọ̀lù ló ṣe àfikún ike kó di ohun tí ó ṣẹ́kù nínú Kọ́ríńtìn alákọ̀ọ́kọ́ orí kọkànlá ẹsẹ̀ kẹrìnlélógún pọ́ọ̀lù ló fi kún ike ẹ máa ṣe èyí ní ìrántí mi tó ń jalè olúwa ẹ máa ṣe ní ìrántí mi yẹn ni pé kó ṣẹ́kù láéláé pé jésù ló ní kí wọ́n máa ṣe bọ́ọ̀lù ló fi kún bẹ́ẹ̀ sì tí wọ́n ti ṣe rí nu wọ́n máa ṣe àdúrà kan lójoojúmọ́ wípé bàbá àwọn tí ń bẹ lọ́run kí àwọn bọ̀wọ̀ fún orúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé tó bá lọ wo Matthew orí kẹfà ẹsẹ̀ kẹsàn-án sí ẹ̀kẹwàá wàá bá ń bẹ̀ wọ́n á máa kó àwọn ọmọ school gbogbo skul tó máa ti lẹ́nu ọ̀rọ̀ kódà kó ṣe skul jọba wọ́n fẹ́ christianize wọn àdúrà tó máa ń ṣe láàárọ̀ nu ní bàbá wọn ti ń bẹ lọ́rùn kálukú sì mọ̀ pé lẹ́ẹ̀lẹ́ ni bàbá òun wà. wọ́n wá ní ká bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ẹ bá ní wo kí ìjọba rẹ dé kí ìjọba ọlọ́run ó dé láti ìjọ tẹ̀ ń ti ń ṣe kínní yìí má tù lọ sọ o. So orí kẹfà ẹsẹ̀ kẹsàn-án sí kẹwàá ṣé ìjọba ọlọ́run ò tí ì dé ni ẹni kí ìjọba rẹ̀ dé tí ó bá jẹ́ pé ìjọba ọlọ́run ti dé kí ni ìjọba náà tí ò bá sì tí ì dé kí ni ìjọba náà tẹ̀kọ́ kàn ní káwọn máa ka nǹkan wọn kà wọn ní ronú pàtúmọ̀ rẹ̀ kí ìjọba rẹ̀ dé ìjọba wo ni kí ni ìjọba náà ìdáhùn eléyìí. ó ní pé dájúdájú ìjọba náà ti dé ó dájú pé ìjọba náà ti dé ó sì ti ṣẹlẹ̀ pẹ̀lú dídé òjíṣẹ́ gbẹ̀yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó o jẹ́ ó yí ọ gbogbo ètò ẹ̀wọ̀n anabi ti dé ó tún ti lọ láti one thousand four hundred and four hundred and forty something years tán àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ń. tọ́ àbígbà tó kú ó ti ń lọ bí four hundred and twenty three years tánàbí ti kú tọ́ ìjọba ọlọ́run ti dé òun náà lẹni tí jésù fúnni nírò nípa rẹ̀ ẹ lọ wọnú ẹ lọ wọnú jọ́ọ̀nù jọ́ọ̀nù orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n gbé bíbélì ọkọ lẹ̀ wọ̀n. orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ó ní ṣùgbọ́n olùtùnú náà bishara nubi nabi muhammadin sallallahu alayhi wa sallam nu bíbélì olùtùnú ni wọ́n pa nabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n olùtùnú náà ẹni mímá ẹni tí bàbá yóò ràn ní orúkọ mi òun ni yóò kọ́ yín ní ohun gbogbo. táwa ló dé lẹ́yìn jésù tọ́lọ̀ tọkọ wa lóhun gbogbo tani anabi wa muhammad sallallahu alayhi wa sallam tọ́ sọ̀rọ̀ pé ìjọba ti dé tọ̀ntàn rẹ̀ ó tún sọ nínú jọ́ọ̀nù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ó ní ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé ẹni tí èmi yóò rán sí yín láti ọ̀dọ̀ bàbá wa àní ẹni òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ bàbá wa òun náà ni yóò jẹ́rìí mi òun ni yóò jẹ́rìí mi sẹ́yìn kan nàbí sallallahu alaihi wasallam olùjẹ́rìí òdodo ni lórí àwọn ànábì tó ti síwájú tọ́ tọ́ alẹ́ nínú ọ̀bá jẹ́ tọ́lẹ̀ nínú ọ̀bá jẹ́ tí ọ̀bá jẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́ nínú jọ́ọ̀nù kan náà yìí jọ́ọ̀nù orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìlá sí ẹ̀kẹrìnlá jésù ni mo ní ohun pípọ̀ láti sọ fún yín pẹ̀lú ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n nísinsìnyí ṣùgbọ́n nígbà tí òun àní ẹni òtítọ́ àní ẹni òtítọ́ nì tó bá dé yóò tọ́ sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kì yóò ti ara rẹ̀ nítorí kì yóò sọ ti ara rẹ̀ ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín òun òun ó máa òun ó máa yìn mí lógo nítorí tí yóò gbà nínú ti èmi yóò sì máa sọ ọ́ fún yín ta lẹni tí èso fẹ́nu anabi muhammad sallallahu alaihi wa sallam ṣe bọ́lá ń sọ pé ọmọ ayé ń tẹ́kọ̀ọ́ anil hawa in huwa. illa wahyan yuha Allah bẹ́ẹ̀ la nabi Musa aleyhi salam nínú ditaronomi orí kejìdínlógún ẹsẹ̀ anabi Musa na tún sọ tiẹ̀ bẹ́ẹ̀ ó fún wọn ròó dùnú nípa apá anabi Ninu bọ̀ nínú ditaronomi yìí báyìí orí kẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ kejì ó ní olúwa ó sì yọ sí wọn láti sírì wá ó tan ìmọ̀lẹ̀ jáde láti òkè Páránì wá a sì ti mà wípé ìlú Mẹ́kà ni wọ́n ń pè ní Páránì rò pé wa táwa ló jíṣẹ́ tó wá láti Mẹ́kà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni tẹ́ bá wọnú Ìsáyà orí kejìlélógójì ẹsẹ̀ kẹtàdínlógún wọ́n dárúkọ òkè sáàlì nínú rẹ̀ òkè sáàlì yóò sì sínbùmí àfi ní Madina sọ nítorí délé adúpẹ́ fọlọ́run ẹ àìgbọ́ kò sí àìmá sì bù ṣe ṣùgbọ́n ẹni tó gbọ́ tí ó gbà ńlọ́kù tí ó rojọ́ torí délé adúpẹ́ fọlọ́run tó lọ́wọ́ bá wa tó fi òdodo hàn wa tó sì fi hàn wá lódodo bí ẹni tó bá kọ̀ láti gba òdodo yìí gbọ́ òun ló ṣe ra rẹ̀ o kọ́lọ́mọ bá kọ́ mọ́ pàwàdà sáìdá kọ́lọ́mọ bá wá ní wa in min ahlil kitaabi illa la yu'minanna bihi qabla mawtihi wa yawmal qiyamati yakunu alayhim shahida kò sí ẹnìkan nínú àwọn tá a fún ní tírà kò bá jẹ́ yahudi jù kò bá sì jẹ́ nasara christian àfikọ́ gba anabi isa kótó òdìpọ̀ kú lásìkò tí gbàgbọ́ kì í wúlò ẹni tí ó bá ti gbàgbọ́ kíkú ó tó dé wọ́n á ti rí màlẹ́kà kú á ló ń gbàgbọ́ báyìí ó sera rẹ̀ nù àsìkò yẹn gbogbo wọn pátá ni wọ́n gbàgbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ yẹn ńkọ́ kò ní í sin wọn láǹfààní. imam ibn kathir rahimahullah wọ́n ní tafsir méjì ní bẹ́ẹ̀ fáyà yìí alákọ̀ọ́kọ́ nù kò sí ẹnìkan nínú àwọn tá a fún ní tírà yahudi àbí nasara àfi kó ṣe pé ọgbà anabi Isa gbọ́ síwájú kó tó kú kó ní kálukú wọn tó kú ọgbà anabi Isa gbọ́ pé kìí sọ lọ́n yìí sì sọmọ lọ́n yìí sì ṣe mẹ́ta lọ́kàn lọ́n èyí jẹ́ tàwọn Nasara àwọn Yahudi wọ́n sì gbàgbọ́ pé òjíṣẹ́ ọlọ́ọ̀ni ẹrú ọlọ́ọ̀ni kìí sọmọ zina ṣùgbọ́n gbà yẹn imani ò ní sẹni tí o bá ti gbàgbọ́ kó tó dìgbà yẹn láǹfààní kí wọ́n láǹfààní ẹ̀ kí wọ́n lè bá a mọ ibi táwọn ń lọ ni nínú parun tafsir alákọ̀ọ́kọ́ nù tafsir ẹlẹ́kejì àyà yìí jẹ́rìí ẹ̀yọ̀kan tó wá nínú alukur'an nípa àpá anabi Isa ń padà bọ̀ eléyìí ni tafsir ẹlẹ́kejì pé wa in min ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtih kò sẹ́nìkan nínú àwọn tá a fún tírà àyàfi kó ṣe pé yọ gba anabi Isa gbọ́ ńgbà tá anabi Isa bá dé kótó di wípé anabi Isa kú qabla mawtihi ta alákọ̀ọ́kọ́ damirun ya'udu ila al-mukhatabin dọ̀míìrù yẹn ń padà sọ́dọ̀ àwọn tá à ń bá sọ̀rọ̀ ní pé ẹnì kọ̀ọ̀kan nu yín yọ gbàgbọ́ kún kálukú yín ó tó kú ṣùgbọ́n tá a bá ní ẹ̀rí ni lórí pé ń padà àbọ̀ káyé ó tó dópin àjẹ́ pé qabla mawtihi ay qabla mawti Isa yẹn ni pé kò sẹ́nìkan nínú àwọn ọmọ Israel nínú àwọn nínú àwọn ahlul kitab yahud àbí nasara tí ó bẹ láyé àtẹni tí ń ṣẹ̀sìn wọn àyàfi kó gba anabi Isa gbọ́ síwájú ká anabi Isa tó kú nígbà tó bá padà dé eléyìí ó ní ẹ̀rí tó fi hàn nípa anabi Isa ń padà bọ̀ nínú alukur'an wa yawmal qiyamati yakunu alayhim shahida anabi Isa ó sì jẹ́rìí lé wọn lórí tó bá jọ́gbìn dàlùkìyàmà yashhadu lil mu'minina bil iman walil kufari bil kufur walil mushrikina bil shirk yóò jẹ́rìí fún àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n gbọ́ lọ́n gbọ́ yóò sì jẹ́rìí fún àwọn kèfèrí kí wọ́n ṣe kèfèrí ọ̀wé tó rí nígbà tó wà láyé àtìgbà tó bá padà dé ni ó fi jẹ́rìí yóò sì jẹ́rìí fáwọn ọ̀sẹ̀bọ pọ̀sẹ̀bọ ni wọ́n torí ẹ̀ fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala ha'ula'i shahida báwo lọ̀rọ̀ ṣe rí nígbà tá a bá mẹ́lẹ́rì kan tá a gbé dìde nínú gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tá a wá gbé wa nabi Muhammad sallallahu alayhi wa sallam tá a gbé dìde tá a gbé ọ dìde lẹ́lẹ́rì lórí gbogbo àwọn eléyìí gbogbo ànábì yóò jẹ́rìí fáwọn ọjọ́ rẹ̀ yóò jẹ́rìí fẹ́ni tó ṣe tiẹ̀ kó ṣe tó yóò sì jẹ́rìí tako ẹni tó tako tiẹ̀ kó kò ṣe tó eléyìí onlẹ̀rí kan ṣoṣo lórí tafsir kejì tó wá nínú alukur'an lórí pé ànábì àwọn ẹ̀rí wa wá jàǹtìrẹrẹ nínú sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n ń tọ́ka sí pé anabi isa ń padà bọ̀ yọ padà dé dídé rẹ̀ inú àmì gbẹ̀ndé alqiyamah gbogbo ẹni tó bá sì kọ́ onítàn ò ṣe ìmánì torí àwọn tá a máa gbọ́ nígbà ah, inni mutawaffika gbígbọ́ lọ́n ti pa àwọn eléyàn olódo ni wọ́n olódo burúkú olódo burúkú ni wọ́n nítorí pé a ti mà wípé sunna anabi sallallahu alayhi wa sallam òun náà ló máa ń ṣe àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ nípa alukur'an anabi sallallahu alayhi wa sallam sì sọ fún wa nípa anabi isa ń padà bọ̀ báwo ni ó ti ṣe dé báwo ni ó ti ṣe sọ̀kalẹ̀ kí ni iṣẹ́ tó wá ṣe báwo ni ó ti ṣe ṣe gbogbo ẹ̀la anabi ti sọ fún wa sallallahu alayhi wa sallam a sì mọ̀ pé anabi wa kì í purọ́ kì í purọ́ torí ẹ̀ lódodo anabi isa padà bọ̀ ẹni tó bá sì sa ìgbàgbọ́ sí pípadà bọ̀ rẹ̀ ohun lẹni tó ṣe wípé ó ṣera rẹ̀ nínú iṣẹ́ tí ó wá ṣe òun náà ni wípé yóò wá pa ẹlẹ́dẹ̀ yóò sì fọ́ àgbélébù kò sì ní gba jizíà mà kò sí nǹkan kan owó taràn táwọn kèfèrí tí wọ́n ń gbé ìjọba islam máa ń san kò ní gbà nínú kẹ́ gba islam àbí kó fi ìdà kó fi ṣe tiyín ni torí ẹ̀ anabi isa nù nínú tí ó wá ṣe nù. nínú tí ó tún wá sí torí ẹlẹ́dẹ̀ tó ń jẹ tó la lọ́gbọ́n o bákan náà àgbélébù tó ń gbé sáyà lọ́gbọ́n yẹn nínú sẹ́tàn nàbí sàǹbọ̀ wá sí nìyẹn ọ wá yà wá lẹ́nu gan ti wá bó la ti wá ti rí fọ́tò tún ayà sí torí pé fọ́tò níjẹ́ ló dáyé níjẹ́ la nàbí Ìsá ti lọ níjẹ́ Jésù ti lọ níjẹ́ fọ́tò fọ́tò foto ọ wá yà wá lẹ́nu gan kuma gbogbo jésù tí wọ́n bá yà wọ́n máa yà kó nírùngbọ̀n táwa lẹ rí inú tiwọn tí ọjà pàgbọ̀n lọ́kùnrin subhanallah abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n yóò sọ pé bó lẹ́yìn ṣe dárúgbọ̀n sí jésù tẹ̀ ń yà náà gan ó nírùngbọ̀n abẹ́ ṣe mistake ni torí de eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ́n kò sí ẹnìkan tí ó bẹ láyé nígbà tí Ànábì Ìsá bá padà dé nínú àwọn ahlul kitab àfikọ́ gbàgbọ́. wọ́n di mùsùlùmí ìtumọ̀ rẹ̀ nìyẹn nínú sẹ́ tánàbí Ìsá wá sí ó ní pé ó pa yìí ogójì ọjọ́ péré yóò fìtínà àwọn ẹrú ọlọ́run yóò pera rẹ̀ lọ́lọ́run bi léèrè kí láàmì jíjọ́ rẹ yóò ní ọrọ̀ òjò sí yóò ní kó yóò yóò pààyàn yóò tún yóò fi irúgbìn yóò fi bọ́nú lẹ̀ kíákíá yóò wù jáde yóò ní kọ́ yóò so yóò sèso lẹ́ẹ̀kan náà kí lẹ́ẹ̀ tún fẹ́ ṣùgbọ́n òpùrọ́ ni kì í sọ lọ́hùn anabi sallallahu alayhi wa sallam wọn lóluwa ẹlẹ́dàá yín kì í sọ lójú kan ṣùgbọ́n mẹsíhì dajjal olójú kan ni wọ́n sì kọ́ sagbárí rẹ̀ pé kadhab káfíìr wọ́n kọ́ síwájú rẹ̀ pé káfíìr kèfèrí ni ẹnìkan ò ní rí kàfà àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo tí yẹn bá ti jẹ́ múnáfìkì kò lè rí kàfà yóò jáde kò sílù tí ò ní wọ̀ láyé àyàfi maka àti madina ọlọ́wọ́n bó fi àwọn màláíkà yóò fi ṣọ́ maka àti madina ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn yóò jáde láti madina lọ bá dajjal ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin mùnáfíkì wọ́n jáde inú madina lọ bá dajjal ọlọ́wọ́n bá wa yóò dojú gba ọwọ́ ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tó ṣe pé yóò yọ yọ ìdá yọ pa nígbà tó bá pa yóò tún ní kó dìde yóò dìde yóò wá ní sọ agbà pọlọ lọ ní ìsìn òní rárá kọdọ ń sẹsẹ mọ pé ìsọlọ ni yóò wá gbìyànjú àti tuntun pa ọlọrun ní fún lágbára rẹ̀ so eléyìí oní dajal ọjọ́ àkọ́kọ́ tí dajal ó lò ló pẹ ọ dà gẹ́gẹ́ bí ọdún kan ni ọjọ́ kejì ó dà bí oṣù ọjọ́ kẹta ó dà bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kótó wá di pẹ́kẹ̀rin ó dàbí ọjọ́ lásán kò síbi tí ò ní kẹsẹ̀ bọ̀ láyé àfi àti Madina yóò máa fìtínà àwọn èèyàn torí fìtínà ilé ó sì ga ó lè san ó lè ó lè ó lè ó lè ṣìnà kéèyàn ó sì kèfèrí sọ́lọ̀ kéèyàn ó sì dọ́mọ aná lànàbí wa إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال أبي ومن شر فتنة المسيح الدجال eléyìí anabi lè gbọ́dọ̀ sálámà síwájú kẹtó sàdúà yìí eléyìí túmọ̀ sí wípé aburú ńlá ni dajjal jẹ́ kò sì sẹ́ẹ̀rì tó sọ fún wa pé dajjal ò tí ì sí nìsín ṣùgbọ́n àsìkò àtijáde rẹ̀ ni ò tí ì tó ẹtì mẹ̀kọ́ ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n ní ana was-sa'atu kahatayn ọlọ́run gbé mi ọ̀ràn mi sí èmi pẹ̀lú alkiyama bá a ṣe rí ni yẹn ni pé alkiyama ti súnmọ́ pẹ́kípẹ́kí torí ẹ̀ ìka taarin àti tìfábẹ́ lálẹ́ ànábì náà ó túmọ̀ sí pé nǹkan kan kò la dídí ànábì àti dídí alkiyama torí ẹ̀ òun masihi dajjal bí masihi dajjal ti ṣe wá burú tó yìí ọmọ tó la burú tiẹ̀ o lẹ́bàá kárí mi anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ̀jẹ̀ ń sọ fún yín ohun tó bà mí lẹ́rù lórí yín ju masihi dajjal gan lọ bí àwọn sàábẹ́ níbẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam wọ́n lò náà ní ashirkul khafi ìṣẹ́bọsọ́lọ̀ ńlẹ̀ ìtọ́pamọ́ kéèyàn dìde kọ́ máa kírun kó sì máa sìnrún rẹ̀ lọ́sọ̀ọ́ èyí ṣe nítorí tọlọ́n àfi nítorí ẹni tó rí pé ń wò subhanallah wọn ló burú jù masihi dajjal gan lọ torí pé lẹ́yìn àdánù ńlá ni ìgbà téèyàn ti iná bọ́sẹ̀ rẹ ni téèyàn bá ara rẹ̀ ńlá dájẹ́ eléyìí wọn bẹ nínú tá a gbọ́dọ̀ ṣọ́ra fún anabi isa ọmọ mariama jésù nínú sẹ́tí ọ̀wá sí bí sọ pé kò ní wá sórí kó síra rẹ̀ nínú sẹ́tí ọ̀wá sí òun náà láti sọ yẹn yọ fọ àgbélébù yọ pa ẹlẹ́dẹ̀ kò sì ní gba owó ìtanràn tí kèfèrí máa san islam ni ó gbà bákan náà yọ pa al-Masih ad-Dajjal ọlọ́run fún lágbára láti pa láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọmọdékùnrin kan yọjú wọ́n ń pè ní ibnu sayyad ibnu sayyad yìí gbogbo àwọn àmì àtàpẹrẹ táwọn èèyàn ń ṣàkíyèsí lára rẹ̀ ń fi hàn wọ́n bíi pé dàjálì ń fi hàn bí ẹni pé dajjal ọ̀rọ̀ rẹ̀ ti wá gbòde kan débi pé Umar radiyallahu anhu wọ́n pinnu ńjọ́ kan pa àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá kíkálukú sinmi torí láti ayé ànábì Nuha ẹni wọ́n ti ń sọ fáwọn èèyàn kó wọ́n máa sáàdì Ọlọ́run níbi aburú dajjal tó ń ti pé kò ní í dé àfi nígbẹ̀yìn ìgbà kó wọn kúkú pa kíkálukú sinmi ẹsìn máa Umar radiyallahu anhu pé wọ́n yẹ mú nǹkan láwàdà báyìí ni Umar ló gbìyànjú àti lọ pa anabi sallallahu alayhi wa sallam wa gbọ́ wọn á ní kò gbọdọ̀ sí o ènìyàn kún ho falan tusallata alayhi tó bá gbé ibnu Sayyad yẹn òun bá ní dajjal ọlọ́run ọba ò ní fún ọ láti rí pa tó bá jẹ́ pò ní dajjal ọlọ́run ní fún ọ láti rí pa tó ti síwájú nínú àkọọ́lẹ̀ ọlọ́run pé ta ni anabi Isa alayhi salam anabi sallallahu alayhi wa sallam wọn wá ní tó bá tiẹ̀ wá jẹ́ pò ní ana akfikumu èmi ọgbà yín lẹ̀ lọ́wọ́ rẹ̀ torí kò sí ntànàbì kan lè ṣe àfi kànàbì wo lè ṣe jù bẹ́ẹ̀ lọ kò sí ntànàbì kan lè ṣe àfi kànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam kò lè ṣe jù bẹ́ẹ̀ lọ torí gbogbo àjùlọ gbogbo ọlá tọ́lọ́n bá fún anabi kan tí ẹ kéré lẹ́gbẹ̀ẹ́ tó fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi wa lọ wọn lọ bá ibnu Sayyad ìgbà tí wọn dọ́dọ̀ rẹ̀ wọn ni mo fi nǹkan kan pamọ́ fún ọ sọ́wọ́ kí ló rò pé mo gbé pamọ́ ó ní dóòkì ó dóòkù báwo ni dóòkù náà ni anabi ni aa ó lè tayọ bí tọ́ ọmọ ó lè tayọ bí tọ́ ọmọ kì í sùn níta anabi gbé pamọ́ ni ad-dukhan ad-dukhan èéfín òun á sọ pé dóòkù kò lè pè já tó bá yẹ kó pè já ni anabi ọba pò ní dajjal ṣùgbọ́n ní dóòkù so kò kò rí alif àti nun kò rí fi ṣe ad kò rí pè wọn ni dọ́ọ̀ anabi ló lè kọjá àbí tọ́ ọmọ torí ẹ eléyìí ní Ibn Sayyad ó wá nínú hadith eléyìí tí wọ́n gbà wà nínú Sahihi Muslim pé apá kan nínú àwọn sábẹ́ wọ́n á rìn ìrìn àjò ní erégùsù kan wọ́n wá rìn títí nínú òkun ńlá wọ́n dórí erégùsù kan wọ́n rìn títí wọ́n rí ilé kan ní erégùsù yìí wọ́n wá bẹ̀rù Ọlọ́run ọba kan bẹ̀ ló sì pé wọ́n so ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ wọ́n so ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ wọn ò fi bìkan lẹ̀ lára rẹ̀ àfi kọjá pé sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ ni wọ́n á rí i pé irú ìròyìn tí wọ́n sọ nípa dajjal ó ń bẹ pẹ̀lú ẹ̀ olójú kan ni ẹ̀mí kan nàbí sallallahu alaihi wasallam ó ní inna rabbakum laysa bi a'war olúwa ẹlẹ́dàá yín kì í ṣe olójú kan ṣùgbọ́n masihi dajjal olójú kan lò bákan náà anabi sallallahu alaihi wasallam wọ́n ní masihi dajjal yìí wọ́n kọ sí orí rẹ̀ pé káfíìr káf alif rọ káfíìr pé kèfèrí ni ṣùgbọ́n nìkan ò ní rí kàáfẹ́ tó bá gbọ́ lọ́ngbọ́ lódodo yàtọ̀ sáwọn mùnàfíkì so wọ́n rí àwọn àròyìn lára ọkùnrin yìí kò fi nǹkan kan yàtọ̀ sí ìròyìn dajjal tó ń gbọ́ wọ́n á sọ fáwọn sàbí ńgbà tó wọ́n dé eléyìí túmọ̀ sí pé dajjal ó lè jẹ́ ẹni tọ́lọ́run ti dá ṣùgbọ́n àsìkò àtijáde rẹ̀ ni kò tí ì tó nígbà tásìkò rẹ̀ bá tó kí fìtínà ó bẹ̀rẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn Yájújà àti Májújà wọ́n tún dé bá Nabi Isa alayhi salam nígbà tí wọ́n bá dé àwọn máa láti gbogbo òkè láti gbogbo ilẹ̀ pẹrẹsẹ wọ́n máa tú jáde ní ní tó ṣe pé èèyàn tẹ́rù tó lè ka òǹkà wọn wọ́n máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ gbogbo ní wọ́n bá wọn ju wọn jíjẹ ní pípa ní jíjẹ pípa so àmọ́ ntẹ́fì nuclear ṣe ń jọ bóyá ẹ̀yìn sí wọn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ gbogbo nǹkan wọ́n máa jẹ débi pé ó wà nù hadith wípé buhayra at ní murtafaat al-Jawlan eléyìí tí Israẹli gbà mọ́ Syria odò kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ní Tọbẹríyà nígbà tí àwọn Yájújà ọmọ Àjújà bá á mú omi yìí gbẹ á mú gbẹ ẹni tó bá wọn á dé kàn wọn pé dàbí ìgbà tó mi ti wà ń bì rí láyé níbi tí wọ́n mú gbẹ dé subhanallah so Isa yóò tún gbìyànjú yóò tún ra ṣe tíkọ́tíkọ́ pé ah àwọn eléyìí náà ah o ò lè kápá wọn o ò lè kápá wọn ìwà àtàwọn tí ń síbi kan ní Sínà níbi Tóòr ṣùgbọ́n lọ́nà pa gbogbo wọn run okun okunlẹ̀ jantirẹrẹ ṣùgbọ́n lọ́wọ́ bá wa yọ ọ̀ràn àwọn ẹyẹ kan wọ́n á gbé gbogbo òkú wọn ilẹ̀ ọmọ bí ìgbà tí nǹkan kan tiẹ̀ jẹ́ Yájújà ọ̀mà Jújà rí Yájújà ọ̀mà Jújà náà ti ń bẹ o torí ẹ ti mà wípé ẹ Dhul-Qarnayn àbí ni dhul ó ti rìn débi tí wọ́n wà rí àwọn èèyàn tí àwọn ayájújà àwọn ajújà yìí ń yọ lẹ́nu wọ́n ti tọrọ pé kó dí àlàfo tí wọ́n lè gbà dọ́dọ̀ àwọn kí wọ́n má bàa rọ́nà dọ́dọ̀ àwọn wọ́n wá ní kí àwọn wá ní ó ní tọ́lọ̀ ń ṣe fún ọ̀dà ju tẹ́ ń dámọ̀ràn lọ so ó ní kí wọ́n lọ mú irin wá wọ́n wá yọ irin wọ́n yọ irin ó fi díbẹ̀ pa so wọ́n wá ní títí tásìkò tọ́lọ́wọ́n bó fi tó ni. So, àsìkò tó lọ́n kọ pé wọ́n jáde tí ó fi tó ni wọ́n wò ó anabi sallallahu alayhi wa sallam wọ́n yìí sọ pé kò síjọ́ tilẹ̀ rẹ̀ mọ́ láyé àfi kọ́jọ́ pé àwọn Yájújà wa Májújà wọ́n ń gbẹ́ ihò lára èdídí tí wọ́n fi dí wọn wọ́n fẹ́ jáde ẹ̀rí pé tí wọ́n bá jáde tí wọ́n bá wa bí wọ́n bá wa èyí kọ́ lọ́wọ́ dákú kọ́ sànù àtúrò bá ṣe jẹun là ń wá ntí wọ́n wá jẹ wá ń bọ̀ so torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n wọlé ọ̀kan nínú àwọn ìyàwó wọn jọ kan wọ́n ní waylun lil arabi min sharrin qad iqtarab wọ́n ní ee ègbé fún àwọn lárúbáwá níbi aburú kan tó ti súnmọ́ lónìí o àwọn Yájújà Májújà wọ́n ti rí nǹkan kan sí o nínú èdídí tí wọ́n fi dí wọn ọ̀dà báyìí ànábì mọ́ ọmọ ká wọn tààrin àti tàtà àbí tìfábẹ́lá àti tàtà ń papò fi ṣàpèjúwe pé wọ́n ti rí sí báyìí torí tí wọ́n bá ti sí ọlọ́run tún di tí wọ́n bá ti sí ọlọ́run di tọ́ ní obìnrin yẹn wọ́n sọ pé anahlẹ́kọ̀ wọ̀fínà salihun tó ṣe é ṣe ká parun kọ́ lọ́wọ́ pa wárun nígbà táwọn ẹni eré wà nù wa ànábì wà nù wa ànábì ní bẹ́ẹ̀ ẹ lè parun idha kathura al nígbà tí ìbàjẹ́ bá pọ̀ ìparun lè dé tó ti kọ́ àwọn ẹni eré ń bẹ́ẹ̀ yín nígbà tí ìbàjẹ́ bá pọ̀ táwọn kan máa ń ṣèbàjẹ́ táwọn ẹni tí wọ́n mọ̀ níbàjẹ́ ò bá kọ̀ fún wọn tí wọ́n gbẹ́nu lọ́ọ́ wàláhì aburú òde táburú bá sì dé àwọn ẹni rí ọbẹ lọ Ọlọ́run bò ní gbọ́ torí ẹ agbọ́dọ̀ mójútó àárín yìí a sì máa póríṣiríṣi àwọn èèyàn iná ni wọn ní àdìsọ́kàn nípa anabi Isa aleyhi salam tí wọn ń pè ní Jésù tàwọn yahudi láti sọhun ẹni bú wọn ka Jésù kùn ọmọ zina wọn ń pè òpùrọ́ ni wọn ń pè wọn ní kí èso jíṣẹ́ Ọlọ́run ìdínú lérò tiwọn táwọn fi pa Ọlọ́run sì ni wọn ò pa torí rẹ̀ wọn náà tó ń ṣe ẹ̀sìn ọmọlẹ́yìn jésù ọlọ́run ló ń bá ẹ sọ̀rọ̀ yìí má ṣe jọ́kan nínú ẹni tí wọ́n máa tan ara wọ́n pa jésù ọlọ́run wọn pa wọn ò sì kàn má gbélébù kọ́ ọ̀yọ́ àgbélébù lọ́rùn rẹ̀ kó tan ara rẹ̀ jẹ torí pé gbígbé bá gbé lọ sókè ń sì ń bọ̀ tó yahudi àwọn ń pè lọ́mọ zina wọ́n ní kì í nítorí pé ọkàn dọ̀tí ìlara ó sì ti tiwọn ìdí inú tí wọ́n fi ń lérò pé àwọn pa kò wù kápẹ́ nìkan wá pẹ̀lú sẹ́kàn tó takò ti Moses bákan náà àwọn mùsùlùmí àwa gbàgbọ́ nípa nàbì Ìsá ẹrù ọlọ́ọ̀ni ẹrù ọlọ́ọ̀ni tọ́lọ̀ ń dá òjíṣẹ́ rẹ̀ tọ́lọ̀ wọn bá rán ọlọ́wọ́n bá rán kọ́ wá jíṣẹ́ ẹ̀sìn ẹ̀ gbọ́dọ̀ sọ́lọ̀ tí ọ̀ yàtọ̀ síta àwọn Si ṣùgbọ́n tó bá wá béèrè wípé lọ́dọ̀ àwọn mùsùlùmí nígbà tá a gbàgbọ́ pé anabi isa ọmọ mariam òjíṣẹ́ ọlọ́run ọba ni kì í sọ ọlọ́run ẹrú ọlọ́run kì í sọ ọmọ ọlọ́run sì ṣe mẹ́ta fọlọ́run ríran lọ́lọ́run ọba rán kó lè bá pa àwọn èèyàn jọ́sìn ọba rán tọ́wọ́ sọ fáwọn èèyàn pé mi ní kẹ́ ẹ máa sìn yàtọ̀ kò sí kò sí ǹjẹ́ tó bá wá jẹ́ anabi isa Jesu si: báwo wà ní tàwọn tán láwọn tẹ̀lé Jesu, ní gbogbo ibikíbi òyìnbó òyìnbó england òyìnbó france òyìnbó russia òyìnbó america gbogbo wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn áfíríkà wọn làwọn tẹ̀lé Jesu: a si ma ń pé gbogbo àwọn eléyìí wọn kì í sọ ọmọ israẹli báwo ló ṣe wáá jẹ táwọn náà fi ń pera wọn Jesu: ni wípé àwọn rán Jesu sí náà làwọn ọmọ bẹ́ẹ̀ náà sì ni ọ̀rọ̀ gbogbo àwọn ànábì tó ti ṣáájú wípé ọlọ́run ọba ọ̀ràn ẹnìkan nu wọn sí gbogbo àgbáńlá ayé yàtọ̀ sànàbí wa muhammed sallallahu alayhi wa alihi ṣùgbọ́n Jésù àwọn ọmọ Israẹli lọ́lọ́run wọn sí ṣùgbọ́n nínú òfin ẹnikẹ́ni tó bá ti lè ṣe ẹ̀sìn bẹ́sìn Nasara àbẹ́sìn Yahudi tó bá ti lè ṣẹ̀sìn wọn ara wọn náà lákàmá tó ń ọ̀ràn Jésù sí ẹlẹ́sìn jésù náà ni àwọn tọ́lọ̀ wọn bá ní káfí máa bá wọn lò á máa fi bá yorùbá náà lò tó bá pẹran tó bá dárúkọ ọlọ́run ọba sí àjẹ kẹ́kẹ́ bọ́lọ̀ wọn bá ṣe ló ń gbà nígbà tí ẹni tó jẹ́ ẹ̀ nasara tó bá pẹran àbí yahudi tó bá pẹran àwọn alùkìtàbì ọlọ́run ló ń gbà kájẹ tó máa dárúkọ ọlọ́run bákan náà ọlọ́run tún ló ń gbà pé a fẹ́ àwọn obìnrin wọn ọlọ́run ló ń gbà so eléyìí yóò máa ṣẹ́kù torí ẹ̀ kò bá jẹ́ yorùbá náà ní sẹ́sìn christian òfin tó ṣẹ lórí àwọn ọmọ israẹli yun tí wọ́n jọ ọmọlẹ́yìn jésù yun iná ni yóò ṣẹ lórí yorùbá tó náà sẹ́sìn wọn. kí ló ń fà á tó fi jẹ́ kí tá a bá dé jerusalem tá a dé israẹli àwọn ẹni tí ń sẹ́sìn jésù nínú àwọn ọmọ israẹli wọn ò tó mélòó kí ló fà á ó yẹ kí wọn náà nínú àwọn ẹ̀yà jésù tó yẹ pé àwọn gan lọ́lọ́run rán jésù sí eléyìí ń fẹ́ wádìí tó pọ̀ lọ́dọ̀ yín àwa ti máa dáhùn rẹ ẹ̀yin kẹ́ ẹ wádìí tẹ́ ẹ bá dé àwọn ìlú òyìnbó ẹ̀rí pé àwọn òyìnbó tí èso ọmọ Ísírẹ́lì àwọn ni wọ́n gbà kan rí bó tilẹ̀ jẹ́ pé àwọn náà lọ ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń lọ ṣọ́ọ̀ṣì láfíríkà yìí tó bá dé lóyìnbó wàá rí i pé bóyá two percent ń lò lóyìnbó mi ẹni tí ń lọ church sòṣùwọ́n àwọn ìtàn gbé wá fún ẹ̀rù báwọn ṣe gbárùkù tì ariwo ni lọ́sàn-án àti lóru ìgbéni kulala àwọn ọ̀gá wọn tán sì gbé owó ìsebẹ̀ subhanallah torí ẹ̀ kí ló dé tó ẹ pé téèyàn bá pò ń lọ sí kudusu ó lọ Jerusalem lọ sí ẹ pilgrimage tí wọ́n láwọn ń ṣe tó ń ti pé kò sí pilgrimage inú ẹ̀sìn wọn wọ́n fẹ́ẹ́ fi kanta ìjọba Nàìjíríà ni pé ìjọba Nàìjíríà ṣe ń náwó fáwọn mùsùlùmí tí ń lọ sí hajj so àwọn náà wọ́n fẹ́ẹ́ máa lọ Jerusalem lọ wòran wọ́n lọ wòran ní Jerusalem wọ́n lọ wòran sí náà wọ́n tún gba Misra lọ wọ́n wá bá àwọn mùsùlùmí pàdé ńbẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n wọ mọ́ṣáláṣí Baitul Maqdis inú ibi tí wọ́n kó wọn lọ́nu àwọn alárúbáwá tó wà mẹ́tọ́ pé mùsùlùmí ni gbogbo wọn pé ẹ lọ sàlùwàlá ìyẹn wọ mọ́ṣáláṣí láì sàlùwàlá Allahu akbar ọkọ̀ láti ṣe ń lé ó ṣe ń túláàsì lọ́n bí gbogbo ẹni tó bá lọ Jerusalem léèrè yóò sòótọ́ fún ọ àwọn òní wá sọ fún yín tẹ́ bá délé wọn ò sọ fún yín tẹ́ bá délé torí kí ọba bá tún àwọn tahiyatul masjid abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ́ yóò tún kíráka méjì oní ọmọ òkú wọn gbórí sọ́tún wọn tún gbórí sósì ẹnìkan dé ó ní a irú kíni tẹ́ ẹ máa ṣe wọ́n mà ní ká ṣe ní Jerusalem kínníkínní wa tá a máa ṣe tẹ́ ẹ máa fọwọ́ tẹ́ ẹ máa fọṣẹ nǹkankan ni ẹ Islam lọ ná kò yé wọn ni subhanallah wọ́n tún ní wọ́n kírun kó wọ́n forí kanlẹ̀ subhanallah torí ẹ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ tó lọ Jerusalem tó padà dé tó di mùsùlùmí. torí ọ̀hún lòótọ́ tó hàn sí tó pé táwọn ilé yìí ń máa gbá ẹ̀wọ̀n sótọ́ kò burú bá ń bá wo Jerusalem yóò yí ọ́n bọ̀ ọba dán. bákan náà ọ̀n bẹ nínú àwọn èèyàn àwọn tó jẹ́ pé àwọn ń ṣe Ahmadiyya àwọn Ahmadiyya yẹn àwọn náà kan nípa Jésù tó yàtọ̀ mùsùlùmí torí pé ti mà yẹn wọ́n ṣe mùsùlùmí torí alukur'an sọ fún wa pé kò sànà bí mi mà lẹ́yìn tani lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ahmadiyya sì ni rárá anabi mi wà oní mirza gulaamu ahmed alqadiyani torí ẹ gbogbo ẹni tó bá ń fẹ́ aljanna kò o kò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn o ọlọ́mọdé asorí ibú o because lẹ́yìn tó lọ́n ti fọ̀nà hàn lẹ́yìn tó ti mànà ọmọ atanra rẹ jẹ kí ló dé tó jẹ́ pé àwọn ahmadiyya náà tó bá fẹ́ kírun fati àwọn máa ké mirza kò rí nǹkan kan mú ni tóró ni wọ́n sọ àwọn àyà kankan fóònù náà ní english torí pé ọmọ india àti pakistan english people ni wọ́n yọ wọn já nkankan nínú àyà yọ já nkankan nínú àyọ lẹ́pọ̀ yọ àfi tiẹ̀ tuntun torí ẹ̀ a adúpẹ́ fọlọ́ wa madha ba'da al-haqqi illa ad-dalal kò sí ní tó kù lẹ́yìn òdodo àfìsínà lọ́dọ̀ tí wọ́n ẹ̀ríkọ́ àwọn ya wọ́n ra program rẹ̀ gẹ́dẹ́ nínú àwẹ̀ yìí láwọn rédíò wọ́n fẹ́ sí àwọn èèyàn lọ́nà gidigidi wọ́n fẹ́ kẹ́ amadi so àwọn eléyẹn nínú gbàgbọ́ tiwọn ni kó anabi isa ti wọ́n ti kú sàárì rẹ̀ ti ń bẹ ní Kashmir ní India wọ́n ní sàárì rẹ̀ ń bẹ ń bẹ wọn so that wọ́n fi ń plan wọ́n fi ń plan fúnra rẹ̀ ìgbà kan kọ́kọ́ pé Mahdi lòun ńgbọ̀ ya ó tún ní isa ni ó tún ní isa ti kú ńgbọ̀ ya ó lòun là nẹ́bì ètò parí ẹ̀ sínú kó tó wọ́n ti kú kú sílé gbẹ walhamdulillahi rabbil alamin torí di eléyìí báyìí mùsùlùmí kò gbọdọ̀ fẹsẹ̀ rẹ̀ ṣeré o ìgbàgbọ́ kígbàgbọ́ jọ wọlé sí ọ lára o gba islam má fi islam ṣeré níta alukur'an sọ fún ẹ ibẹ̀ lòdodo wà ntí sunna anabi sallallahu alayhi wa sallam tó fi yé wa ibẹ̀ lọ́nà wà ẹni tó bá sì fẹ́ fi alukur'an àti sunna tó fẹ́ fi gba paarọ̀ tó ń tìǹtì bá mi ọlọ́run ọba kó ṣàánú wa kó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fi ṣe wà wò kó fi wá mọ̀nà lọ sídìí òdodo kọjá kájọ kan nínú ẹni tó máa tẹ̀lé lánàá anabi wa muhammad sallallahu alayhi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu दुआने बेर